شوال هجرة 1447 إليه تسديد وزقع وسكان ميلادي 2026 nílùú ọ̀sà níbí àwọn máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan kan tó yẹ kó jẹ èmi pẹ̀lú rẹ lógún òun náà ní nǹkan tó lè ba Islam wa jẹ́ àwọn èèyàn tí wọ́n ka èrò ọ̀rọ̀ yìí kún iná làwọn ẹni tí wọ́n ma islam sí orí ńlá nítorí pé gbogbo ẹnikẹ́ni tí a bá sọ̀rọ̀ fún tó sì mọ orí yín lóore kò ní ìwò ká pé orí yín bàjẹ́ akramakumullah gbogbo ẹni tí a fún lówó lẹ́yìn ìgbà tí ò ti lówó kò ní fẹ́ ká pò ní títàn wọn máa kó lólówó àtijọ́ ẹni tó lọ ẹlẹ́dàá wa tó fún lọ́mọ bí lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ rí pàdé ọmọ kò ní fẹ́ káwọn ọmọ wọn yàn kú mọ́ lọ́wọ́ kó wọn padà wá di bàbá ọ̀tọ́ màmá bẹ́ẹ̀ ẹni tó lọ ẹlẹ́dàá wa tó gbé sí ipò pàtàkì níbi tí olórí tẹlẹ́mú àwọn èèyàn tó ti ń wáyé fún òní wò káwá pọ̀ ló ń tún wá padà yí padà ló ń wá di ọ̀kan nínú àwọn mẹ̀kúnnù tí ọ̀já máa ń kankan kò ní sẹ́kù èèyàn ọgbà rẹ̀ kí wọ́n ní orinwó ọmọ ọ̀la àwọn onílàlá ni ọ àmọ́ kí ni wọ́n já mọ́lẹ́gbẹ̀ẹ́ orí alìsílám orí alìsílám òun ló ju gbogbo orí lọ torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ní wọn bá ti ṣe ní mùsùlùmí olúwa ti ṣe oore tó tóbi ju gbogbo oore lọ fún nítorí wípé ọmọ ìjọ olùdí ìlẹ́wọ̀ ẹ̀yẹ ẹ̀dẹ́ ọ̀wọ̀ yẹn ṣọ́ra lọ́dọ̀ ọ̀rọ̀ òde ìsìlá gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ bá gbèrò láti fọ̀nàmà yóò ti payá ìyá rẹ̀ fẹ́sì ìsìlá olùwẹ̀lẹ́dà wọn ti ṣe wá lóore ńlá ọmọ ajẹ́ mùsùlùmí ó ṣe wá lóore ńlá ọmọ ajé ọ̀kan nínú ọmọlẹ́yìn anábọ̀ Muhammad ọlọ́ba àfààní ìjọba àdìrí. a máa ń sọ àti tuntun sọ lónìí kí ni nǹkan tó nù nínú orí nígbà tó jẹ́ mùsùlùmí kò sí kankan tó nù nínú gbogbo tó ń pè lórí lẹ́yìn ìgbà tó lu àtúnṣe mùsùlùmí kí wọ́n á ní wà ní nígbà tó ní Islam ó ní kankan gbogbo ẹni tó bá ti ní Islam kò ní kankan òwò rọ ipò rọ tọkọdà parí rẹ̀ sínú náà jahannam ọmọ ẹlẹ́dàá wọn fẹmẹn zaha àyìnláyè wọn ó kéré alìjẹun lẹ́tẹ̀ fọkàn fàáyì ẹnikẹ́ni tí a bá gbé jìnnà síná táwa mú alìjẹun náà onítàn ló jèrè kó lọ àkókò kéèmí pẹ̀lú rẹ̀ ká jèrè olùwà dàpọ̀ má sọ wáyé ọmọ aná lọ́jọ́ fún ọmọ aná tara wa jáde olùwà dàpọ̀ sàánú wa gbogbo ń tàṣe tàṣe dọ́mọ alìjẹun náà sínú rọrùn fún wa láti fi hàn. torí ẹ̀ta bá mọ islam tó lu ẹlẹ́dàá wọn ti fún ọtá bá mọ lóore agbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo nǹkan tó lè ba islam jẹ́ nítorí pé ẹni tó bá mọ oore lóore ó ní òní fẹ́ ṣe nǹkan tí ọ̀bọ̀ oore rẹ̀ jẹ́ àmẹ́ni tá a sọ oore fún tí ọ̀ka oore tá a ṣe fún kọ́ oore kò ní í gbà bóore ń bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ bí ìmọ̀lẹ́ ń bá lè wọ ọ̀pọ̀wọ́ irú àwọn wọ̀nyẹn irú ọ̀rọ̀ yìí kò ní ìtàlẹ́sí irú wọn nítorí pé ìsìláàmù náà tẹ́lẹ̀ kọ̀ọ̀ká fún ọ rí ẹni tá a máa ń pa kíkọ́ka ìsìláàmù fún ọ rí ẹgbẹ́ ni tó mójú tẹ́sán islam. ìwọ́n pera rẹ ní mùsùlùmí ṣùgbọ́n àgbà oníjì pọ̀ǹsìn kankan nínú ojúṣe mùsùlùmí ìwọ́n ọ̀ka ìsìláàmù fún kankan. nítorí pé ń bẹ nínú àwọn èèyàn tó ń pera ní mùsùlùmí lónìí kẹsìdẹ́gbà wọ sọ̀wọ́nla ẹlòmíì ti ṣe sọ̀láàdì kan láti gbà tí rọmọbáàmù ti sàn. kò ṣe sọ̀láàdì mọ́ nítorí pé wọ́n dáhùn gbogbo tó bá wọlé ẹlẹ́dàá láti kàn ṣe lẹ́yìn rọmọbáàmù kó kàn ṣe nítorí pé àdéhùn tó ń bolo ara omi tó wọ́n máa tẹ̀sí nínú rọmọbáàmù tó rọmọbáàmù bá ti lọ tán Islam ọkọ̀ ọmúra rẹ̀ mo sẹ́yìn àti léwu wọn ládùúgbò yìí ẹ̀sìn léwu wọn ládùúgbò yìí àwọn ẹni àwọn ẹni tó ṣe é pé wọn ò lọ bìí kankan wọn bẹ́ẹ̀ lé wọn fẹ́ àkùránì mọ́ báyìí àwọn ẹni tó ṣe pé wọn ò lọ síbi kankan wọn bẹ́ẹ̀ lé gbogbo kẹtẹ́sì Islam ti kọ́ wa kò sí kankan tẹ̀lé ma nítorí pé àwọn gbàgbọ́ yìí pé Islam dín Ramadan ẹ̀sìn Ramadan tí Ramadan bá ti lọ kí Islam ọkọ̀ múra gbogbo ẹni láti ma ìpè ọba tó ní Ramadan òun náà lọ́ba tó lóṣù gbogbo ọba tó lè gbẹ̀mí wa lóṣù Ramadan ọ̀nà ló lè gbẹ̀mí wa lóṣù gbogbo torí ẹ̀ al-Islam ẹ̀sìn tá a máa ṣe lójoojúmọ́ lọ́dún kọjá ni ní gbogbo ìgbà títí tá a fi kúrò láyé olùwà sọ́kà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọn ni wa'budu rabbaka hatta ya'tiyaka al máa sin olúwa rẹ títí tí kò fi dé máa sin olúwa rẹ títí tí kò fi dé ẹ̀sìn náà kì í ṣẹ̀sìn tá a ṣe dìgbà kan táwa sọ kó ti rẹ̀ wá ó ká sinmi táwọn pé èyí tá a ṣe náà ní í jọ olú ọba ti ẹ̀fẹ́ wo gbogbo ìta ti ṣe mọ́ wàá wọ káwọ́ ìjánà kí ni dérò rẹ ṣe kí ló ṣe ganan ẹ sì mà nǹkan tá à ń pè ní Islam kì í ṣe pọ́ ma lórí ọ̀pọ̀lẹ́sì lásán kí ni tó mójútó nínú Islam tẹ́lẹ̀ pẹ̀sí sọ̀lẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan tó wà nínú ẹ̀sìn Islam yìí ó mójútó ó mójútó rárá ká gbẹ́sẹ̀lé ọ̀wọ̀ èèyàn mélòó èèyàn mélòó ni wà lọ́gbẹ́kẹ̀lé Allah ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ògùn la gbójúlé ògùn lọ́pọ̀lọpọ̀ gbójúlé ní ọ̀gbẹ́kẹ̀lé Allah tí ọba jẹbẹ ṣebí wọn náà ma ètò ìmọ̀lẹ̀ ńlẹ̀ rẹ tó ń gbé ṣebí ọmọ ètò fi sókè ṣebí ọmọ ọkọ̀ tó ti pa láàárọ̀ yìí kó tó ti pọ̀ jáde ńlẹ̀ nítorí pé wọ́n sọ pé ọkọ̀ yìí àti máa mú ti bá nínú nítorí tó ọba ti ti bá nínú nǹkan ó ti ọ́ o sì mọ pẹ́jọ́ púpọ̀ wà tó ọ̀fọ̀ tó fi ọ̀fọ̀ òfò tó fi banu sí nǹkan fún òṣìṣẹ́ ọ́ tani ẹni tí ń sọ alọ́jọ́kọ́jọ́ Allah torí di eléyìí báyìí níjẹ́ wà nínú Islam pọ̀ gan nínú ìjọsìn ọ̀nà nìkan gbẹ́sẹ̀lé nínú ìjọsìn ọ̀nà bí ẹni tó ti pàǹbẹ̀rù Allah nínú ìjọsìn òun náà ní kájí ẹni tó ṣe é pé àmọ́ sọ ẹlòmíì tẹ́lẹ̀ tẹ̀sí ọ̀rọ̀ nínú ìjọsìn òun náà ní kọjá é pé àmọ́ kígbàmígbàmí kígbàjáde lọ fẹ́ lòmíì tẹ́lẹ̀ tẹ̀sí ọ̀rọ̀ nínú ìjọsìn òun náà ní kọjá pé àfihàn kan wá sọ́dọ̀ ẹlòmíì tẹ́lẹ̀ tẹ̀sí ọ̀rọ̀ tẹ̀lé wọn sọ fáwọn èèyàn ipò ju yín là ń wò yín ní sọmọ ju yín là ń wò ṣé ìkùnbẹ̀là ìṣẹ̀bọ̀tì ọ̀rọ̀ ara ìjọsìn òun náà ní kọjá pé òfojú tọ́jú ẹnìkan àbọ̀dọ̀ ọ̀lọ́. kí ló dé ọ̀rọ̀ tó ń sọ fún ìyàwó rẹ̀ pé ọpẹ́ lọ́pẹ́ àwọn ajá tí ń gbó lóru òní àwọn ẹlẹ́gbẹ́ wọn ò bá ti ọṣẹ fún ọ̀pọ̀lọpọ̀ ládùúgbò yìí. ọpẹ́ lọ́pẹ́ ajá tí ń gbó ládùúgbò yìí tọmọ kó ti fẹ́ bọ́tọ̀ wà ọpẹ́ lọ́pẹ́ àwọ̀ àbọ̀pẹ́ lọ́pẹ́ ajá tọmọ kọ́mọ rẹ̀ kàwé ọkàwé jáde ẹ̀wọ́ afẹ́ títí ẹ̀rí fẹ́ tótó wá di pé bàbá ọ̀nàrẹ́bù ó ní kó ọmọ kówó ẹ̀rí wa ó kówó ẹ̀rí fún bàbá ọ̀nàrẹ́bù kọ̀tọ́jọ́ kò tó sùn ọmọ ẹ̀ríṣẹ́ ẹlọ́pẹ́lọpẹ́ yín àwa ọ̀nàrẹ́bù àwa élé ọ̀nàrẹ́bù ọpẹ́lọpẹ́ yín àbí ọpẹ́lọpẹ́ ọ̀wà ẹ̀rí fọ́nà táwọn èèyàn gba ṣẹbọ sí ọ̀wà ọ̀pọ̀ ọ̀pọ̀ púpọ̀ tani nínú àwọn èèyàn sẹ́mi kwara àjọsìn olóyìn tó yẹ kó lu alẹ́ gbẹ́kẹ̀lé ọ̀dọ́ rẹ̀ náà lẹ́ fojú sí ọ̀dọ́ rẹ̀ lẹ́ sí ń tọrọ ń tẹ̀ ń tọrọ òun lẹ́ sáàdì pé gbogbo èèyàn ní sáàdì ọ̀wọ́ láti ń àwọn mùsùlùmí kẹ́là tata wọn ẹni tó bí aláìní ọ̀nàlẹ́ aláwọ̀ àwọn olóró wá àwọn náà sì yé wọn sì yé nàlẹ́ aláwọ̀ wọ́n sọ fẹ́ nìkan pé ẹyẹ ńnálé aláwo ó lò ń ńnálé aláwo àwọn àfáà nìkan ló máa lọ bá àfáà yẹn kí ló náà ṣe iṣẹ́ awo ló náà ṣe kò sí yàtọ̀ láàrin gbogbo wọn. àtẹnudí ń lo mu àtẹnudí ń lo yẹ̀pẹ̀ àtẹnudí ń lo ọ̀pẹ̀lẹ̀ àtẹnudí ń dáfá kí ni gbogbo wọn fẹ́ tàkàrà nǹkan yìí fáwọn máa wọ́n fẹ́ tàkàrà rẹ̀ sọ fáwọn máa ń tọpa máa gbogbo ẹnikẹ́ni tó bá ti sọpọ̀ máa ń tọ́pa má ó ti fọ́nu sọ yí pé àtúnwò àti Allah àwọn dọ́gba kò láyà rẹ lọ́nà tó sẹ́la wájú wọlé ọ̀gbẹ̀lọ̀ ibà ìlọ́wọ́ sọ fún ọ pé gbogbo ẹ̀dá ti ń bẹ́ sọ́nà méjèèjì àtìlẹ̀ méjèèjì kò sí kan nínú wọn tó máa ń tọ́pa má àyàfi Allah omi ló ń lò àtẹlẹwọ́ ló ń wò ìràwọ̀ ló ń wò yanrìn ló ń tẹ̀ gbogbo àwọn ẹni tí wọ́n ń sọ pé àwọn máa ń tọpa má ta ló máa ń tọpa má nù wá adúgbò tó kò sáwọn aláwo lọ́tà. ó ti máa dùkú kára ọ sọ́ra kó ní ìsìláàmù kó mójútó ìsìláàmù rẹ̀ ìlú ń bẹ èèyàn ń bẹ lónìí ni wọ́n máa sọ pé kò lọ́la téèyàn ọba ti wá mójútó ìsìláàmù rẹ̀ kí lè fẹ́ lọ jábọ̀ rẹ̀ fún ọ̀rọ̀ ibi tí ìbẹ̀rù wà ní. tó bá bá àwọn ọbẹ̀ láyé lọ láéláé ó ti sẹ̀pẹ̀rẹ̀ ṣùgbọ́n kò gbọ́n. ìta wa gbélé ayé ìṣe náà lálọ́ jábọ̀ orí rẹ̀ ni wọ́n ti ṣèdájọ́ fún wa. olùwà kọ́ má jẹ kémi pẹ̀lú yín kọ́ má jẹ abọ́ ha kọ́ má jẹ ajá kótó. akọ́nàmọ́kọ́mọ́lá ìdẹ̀ra ńlá ní ìsìlá ẹni tí ọba ti máa níjẹ̀ra kò lè jẹ́ ẹni tó wà nínú ìdẹ̀ra lọ́la gbẹ̀ndẹ̀lùkìyà. ìdẹ̀ra ti Islam tọ́ọ̀bá ti sáyé mà ní ìdẹ̀ra kò lè rí ìdẹ̀ra tẹ̀lùkìyà. ẹgbọ́n tó lu àwa wí inna dina inda Allahi Islam dandandan lọ́dọ̀ Allah òní Islam. ètò lórí àmì Muhammad sallallahu alaihi wasallam ló ti bẹ̀rẹ̀ láti jọ kí ànábì Adam alayhi salam tó ti dókè kẹ tó yá sí ní ká máa sìn kí ni wọ́n ti sìn Allah Islam ni wọ́n ti sìn Allah bàbá ńlá wa Ibrahim alayhi salam ẹ̀sìn wọn ni wọ́n ti sìn Allah al-Islam wa man yarghabu عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين mùsùlùmí ni bàbá ńlá wa ibrahim alayhi salam mílẹ̀ dàbí fún ibrahim wọ́n sọ ma kọ́ mọ́ mùsùlùmí na mi kọ́bù ẹ̀sìn bàbá ńlá ni anabi ibrahim alayhi salam òun náà ló sọ ní mùsùlùmí tẹ́lẹ̀ náà. gbogbo anabi pátá islam làwọn náà ṣe gbogbo ẹni sẹ́ni tẹ́ bá ṣe ń sin kàmí sẹ́yà kò sí islam ní fásitì ó ṣòfò ni o ní ìbára rẹ̀ ní gbèsè ayé jẹ́ ọ̀nkọ́ lẹ́tà títí àtúbọ̀tán wọn máa dà kọ́rùn-ún kọ́ ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أن كان تبوا كمي تبي سياسي تبي سياسي إسلام ولو أغني على داره gbogbo gbogbo máa ń ṣe ẹ bá para ló ju bẹ́ẹ̀ lẹ̀ tí o bá ti ṣe islam ọlọ́run ní gbà lọ́dọ̀ ni ẹ sì dọ́kan ní ẹni tó ṣòfò lọ́la gbẹ̀ndẹ̀ òkèèyàn olùwàkọ́ mẹ́jẹ ká ṣòfò orí ẹ̀ àti ṣe islam àwa padà sí islam àǹdà wa má ti sàdáwò bá wa. nítorí pé ẹnikẹ́ni ti ń ṣe islam tó lòun ò ṣe má tó wá kú lórí kò ṣe má ọ̀dájú kó lórí ìbò olùwàkọ́mọ́sí wa lọ lórí ìbò. tọ́jú tó wà lè gba islam yìí jẹ́ mọ́ wa lọ́wọ́ a gbọ́dọ̀ ṣọ́ra fún. torí pé gbogbo ń tọ́ bá dá dáadáa rẹ̀ náà ni tó ti sẹ́kù lórí ìkọjá. ń lè bàjẹ́ a ò gbọ́dọ̀ gbà láyè láti rọ́nà dọ́dọ̀ rẹ̀. ìrẹ̀ ṣẹ́kùn islam muhammad ibn abdul wahab nínú tírà tó kọ fún wa tírà kan ọkọ̀ lórí ìtì máa ń ba islam jẹ́ ó pè ní nawaqidul islam oní ẹ̀ láti fúnra wa tẹ́lẹ̀ bá ń sọ́ra báwọn nǹkan tó lè ba islam yìí jẹ́ wọ́n ní èèyàn máa ń ma burú kì í ṣe nítorí kéèyàn lè ṣàbòrò ṣùgbọ́n táyì bá ṣọ́ra fún àbòrò torí pẹ́ẹ́ni tí ọ̀gá máa ború kò ní mà ti ṣọ́ra fún àbòrò. alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó lè gba ìsìláàmù rẹ jẹ́ tó dì tàn nínú ẹ̀sìn ìsìláàmù tí wọ́n máa sọ pé ó ti jẹ́ mùsùlùmí rí olùwàkọ́mẹ́sì ti ti àdánwò fáwọn onáni ẹ̀ṣẹ́ kásẹ̀bọ̀sẹ̀ ọ̀wọ́ ìṣẹ̀bọ̀sẹ̀ ọ̀wọ́ nínú ìjọsìn kan kí máa yọ̀nà kúrò nínú ẹ̀sìn Islam kí ni wọ́n ń pè ní ìṣẹbọ sí Allah òun náà ní ká mú nǹkan kan nínú nǹkan tó jẹ́ ẹ̀tọ́ Allah tí í ṣe ìjọsìn ká gbé lọ fẹ́lò ní ìtẹ́yàtọ̀ sí Allah gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sí Allah Islam rẹ̀ sì bàjẹ́ lára àwọn ìjọsìn òun náà ní ká ṣe ọ̀pọ̀lẹ́ àti ọ̀sọ̀lẹ́ àwùwọ́ àbùnìkan la gbọ́dọ̀ ṣe fún àwọn gbọ́dọ̀ ṣe sọ̀lẹ́ àti fẹ́lómi kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu tọ́fọ́n tó sọ̀lẹ́ àti mi àtẹ̀wọ́n tí mo ń pa láti fi jọ́sìn ìtẹ̀mí àtikún mi gbogbo ẹ̀ ti àwùwọ́ máa ṣe sọ̀lẹ́ ọ̀gbọ́dọ̀ ṣe sọ̀láàtì rẹ fẹ́lómi. wọ́n bèèrè wọn ni tó sì rọrùn ká ṣe sọ̀láàtì fẹ́lómi dáadáa ọ̀rọ̀rùn púpọ̀ ká ṣe sọ̀láàtì fẹ́lómi. tọmọ tó ń gbà tó wọ mọ́tíláṣí tó ṣe Allahu akbar tó bẹ̀rẹ̀ sọ̀láàtì rẹ àníyàn rẹ níbẹ̀rẹ̀ òun náà ní kó o ṣe sọ̀láàtì fún Allah. ṣùgbọ́n gbà tó rí táwọn èèyàn wọlé táwọn èèyàn wọlé lọ́sùn wọn wọlé lọ́sùn ló bá bẹ̀rẹ̀ sí ní rò pé ó kí o jẹ́ káwọn èèyàn yọ dàmà wípé sọláàtù tiẹ̀ sọláàtù tí a sẹ́kù bọ́ sáábì ni torí ẹ̀ ọlọ́ ẹbí ìgbà tó ń bẹ̀rẹ̀ àwọn ọ̀gbọ́n àgbà lórí kí ló dé tẹ̀ ń gbé òun báyìí nítorí pé ọ̀fẹ́ kẹrọ ọ̀fẹ́ pe àkéèsí yín ọ̀fẹ́ kẹ́yìn náà fún ní máa ọ̀fẹ́ ṣe sọ láti ń fún yín pélé lẹ́yìn ṣèkù ìṣẹ́bọṣẹ́ àwùwà ọ̀hún. bó tilẹ̀ jẹ́ pé wọ́n pè ní ṣorokún of god ìṣẹ́bọṣẹ́ péré. ànábì sọ̀rọ̀ bá àbí sẹ̀lẹ̀m ó wá sọ pé ẹ̀rù tí ń gbà wọn fún àlómọ̀ ọ̀hún ó dá lórí ṣorokù kékeré yìí ẹ̀rù tí ń gbọ̀ ń fún wa lórí ṣírùkù kékeré yìí ó ju ẹ̀rù tí ń gbọ̀ ń fún wa lórí alimẹ̀síhì dajjal lọ. alimẹ̀síhì dajjal ó ń lò purọ́ aláìláàlùbáríkà ẹlẹ́yinjú kan yóò dé nígbẹ̀yìn ayé yóò fìtínà gbogbo èèyàn tí wọ́n máa sọ fún ọkọ ní Allah fìtínà rẹ̀ láti orí ànábì alákọ̀ọ́kọ́ ànábì Nuhu alayhi salam ni wọ́n ti ń kìlọ̀ fáwọn èèyàn tẹ́lẹ̀ kan bọ̀ yóò fìtínà àwọn èèyàn tó ń tipa mọ̀ pé ayé ànábì gbẹ̀yìn yóò tó dé láyé tànábì Muhammad sallallahu alayhi wasallam láti ayé fún wa lórí aṣirkul asghar ó bí èsì ń gbà wọn fún wa lórí alimọ̀sẹ́sì dajjal lọ nítorí pé láti ní ògbè rákàlà wọn náà ka àwọn èèyàn ọ̀pọ̀ ẹ̀mẹ́lẹ́ ti ṣe ìta tí ò ṣe torí ti Allah wọ́n máa sọ̀rọ̀ kọ̀ọ̀kan torí ti Allah wọ́n máa ṣiṣẹ́ kò ṣe torí ti Allah wọ́n máa hùwà kò hún torí ti Allah yóò sì máa fi hàn wá àwọn adájẹ́ kúrú tá a máa ní ọkàn adua àgbọ̀dọ̀ pẹ̀lú mi ta yàtọ̀ sí àwùwà àgbọ̀dọ̀ tọrọ kankan lọ́dọ̀ ẹlòmíì ta yàtọ̀ sí àwùwà àgbọ̀dọ̀ wàtọ̀ lọ́dọ̀ ẹlòmíì ta yàtọ̀ sí àwùwà àgbọ̀dọ̀ kẹsẹ nìkan bá wa wá orí wa tọ́ yàtọ̀ sí àwùwà àti pípẹ́ nìkan bá wa lé si owo ati kese tọ́ yàtọ̀ sí àwùwà ẹnikẹ́ni tó bá ti lè kí ẹnìkan tọ́ yàtọ̀ sí ọwọ lè jẹ́ àtẹ ọ̀sẹ̀sẹ̀ ṣẹ́kùn bìlà láti sa dáadáa láti ṣe aburú dáàmú ọ̀sẹ̀ ṣẹbọ sí àwà olùwàkọ́ mẹ́jẹkẹ́ ní pẹ̀lú yan ṣẹbọ sí àwà. ẹnì pé ṣẹba kíyèsí àwọn èèyàn ń ṣẹbọ sí àwà kí ló dé sí ọkọ̀ tó fi jẹ́ ní mùsùlùmí. mùsùlùmí ti ń pọkàn kí ọ̀n ṣẹbọ sí àwà. nítorí pé nínú ọkọ̀ wọ́n ń pè àwọn kan tí wọ́n sì ń kankan fún mi ní dáadáa tí wọ́n sì fi aburú dènà sí mi. èyí tí wọ́n ń pè sí ọ̀lọ́ wọ́n ń pè ọ̀hún nílà wọ́n ń pè àwọn òòṣà lóríṣiríṣi àwọn ohun lóríṣiríṣi tí àwọn wọ̀nyí táwọn ní ọ̀lọ́ nítorí pé tí wọn náà bá ti bá wọn kọ́ ọkọ̀ fún òṣìṣẹ́ máa ọba wọn pò gèdè kó tètè mà ọba wọn pàyájọ kó tètè mà gbogbo nǹkan tó ń pè yín kí ni túmọ̀ rẹ̀ lájọ́ fi ṣẹ̀ríà ọ̀nṣẹ̀rọ̀ sí ọ̀wọ́ ó ti ń ba ìsìlámù rẹ̀ jẹ́. akọ̀rọ̀mọkọ̀mọ̀lá ọ̀pọ̀lọpọ̀ gan ló ń sọ pé ó ń ṣàdúrà wọ́n ń ṣe àdúrà tí wọ́n kọ lédè lárúbáwá ǹjẹ́ jẹ́ mọ̀ fáwọn míì ti ń ṣẹ̀rọ̀ sí ọ̀wọ́ torí pé àwọn orúkọ ọ̀wọ́ làwọn fi pe ọ̀wọ́ ولله الأسماء الحسنى فادعوه بها يا الله لرزق طول واجه إما في الله أو لكي يرقى الله في الله كيف تتتبع في الله كل شيء يا الله يا رحمن يا رحيم يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متكبر أتباع ذلك ṣùgbọ́n ọ̀ma lò ó bó ti ṣe tọ́ ọ̀npẹ́kọ́lọ́ ẹlẹ́dàá wa kọ́ sọ ọ̀npẹ́kọ́lọ́ ẹlẹ́dàá kọ́ sọ níbi gbogbo aburú yà àfihàn ẹ̀fọ́bùnmi nìkún lè tó ìwà ọ̀gá náà máa sọ yìí tó máa sọ gbogbo nǹkan tọ́nà níbi gbogbo aburú ọ̀npẹ́kọ́lọ́ ẹlẹ́dàá wa ọ̀npẹ́kọ́ sí náà lè fi fọ́ ó pè pẹ̀lú orúkọ tó ní í ṣe pẹ̀lú tó ẹgbọ́kùn ìwọ ọba ọlọ́rọ̀ tó ọ̀rọ̀ ni lọ́rọ̀ rọ̀ ní lọ́rọ̀ ọ̀hún tẹ́ kó lóra lé dára kó tínà kó tínà fún ọlọ́la yà fẹ́tà ìsáàlì àbùwá bàbáwìlì ọmọ sọ ọwọ́ pẹ̀lú àwọn orúkọ tó ní í ṣe pẹ̀lú ntọ́ntọ́rọ̀ wọ́n á ń ṣàdúrà lédè lárúbáwá àwọn agbọ́tò ń fi àwọn orúkọ kan àmọ́ nínú àwọn orúkọ Allah àjọ ìṣe ìwọ náà ti ń ṣe kí ni kò ti ṣẹ̀bọ̀ sí Allah bẹ́ẹ̀ ti ń ṣe àdúrà lórí ọmọ Muhammad ní ọmọ Muhammad kó gbàì wọ Muhammad mo fẹ́ kọ́ bẹ pẹ̀lú mi Muhammad báwo tí a lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam ṣé ìjà tó lu ajá ni àbí ẹlẹ́jà ti ń dẹ́jà mo ń bí ilé rè ni ẹ̀dá tó lu ajá ẹ̀dá tó lu ajá rè lọ́wọ́ tába ti pè kankan lẹ́yìn Allah kíláàsì àti sẹ́bọ̀ sí Allah anábì wa gba àbí ọ̀gá ọ̀gá púpọ̀ ṣùgbọ́n bí kò máa fi kọ́ tọ́ba ti lè fi o ti sẹ́bọ̀ sí Allah. wọ́n wá ń ṣe tọ̀wá níbi tọ̀wá rẹ àwọn sọ pé yàrá àlè yìí yá ẹsẹ̀ yàrá àlè yìí yá ẹsẹ̀ yàrá àlè yìí yá ẹsẹ̀ ń bá wọn. kí ló ṣe yìí ó ń sẹ́bọ̀ sí nítorí pé àlè ọ̀kan náà àwọn sàhábẹ́ ni tọ́lẹ́tọ̀ ká máa pè é ọ̀lẹ́tọ̀ ẹsẹ́yìn ọmọ àlè ọ̀kan náà ọ̀sà ábẹ́ni tọ́lẹ́tọ̀ ká máa pè é kọ̀lẹ́tọ̀ ká máa pè é ẹjọ́ ń tẹ̀ léde kúkúrú ọ̀jọ̀bọ̀ sí ọ̀wà gẹ́gẹ́ báwọn ṣíà yẹ́sẹ̀ máa ṣe ní sọ máa ṣe fọwọ́ wọ́n máa ṣe yá àríyú yá ẹsẹ̀. àtàlámùsọ̀lọ́ òǹtàdúrà òṣèpé yá gbèbèrè yọ mìkàí yọ ìsọ̀rọ̀fì yọ mọ̀lẹ́mọ̀lẹ́ ń pa àwọn mọ̀lẹ́ta ẹ̀dá tó lè wá dá tó ti pé wọ́n tóbi púpọ̀ wọ́n sì ní agbára kọjá sísọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí kápò wọn wọ́n lẹ́tọ̀ọ́ sí kápò wọn ó kè tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí kápò wọn táwọn pólísì lánàá wá pè wọ́n á gbé ya Ahmed Tijani ya Abdulkadir Jailani ya Ahmed Rifai ya Ahmed Albadawi kí ló ti yẹn ṣe é ó ti sẹ́bọ̀ sí àwọn a gbọ́dọ̀ pé nǹkan mí yàtọ̀ sí ọlọ ẹ wá ṣàdúrà àdúrà tẹ ṣe wọn á lẹ kọ kútúbà wọn làwọn kan tó rẹpù yá sí o tún á ní kútúbà kútúbà ni kí ni jẹ bẹ́ẹ̀ nínú sura kan wọn ní ìdọ̀ àrùn fọwọ́sẹ̀ làwọn yìí ẹ wá rí bẹ́ẹ̀ tí wọ́n kọ àwọn kankan adada bílù yá adada bílù yá sàdada bílù àwọn kan ní bílù bílù yẹn mo ń bí yín ni abẹ́rẹ́ rí síra rí adúpẹ́ tó kọ́ wọ tàrí. tó bínú bínú tó pé o ṣé ìkọ̀m̀bìlà ọ̀n ṣẹbọ sí Allah tàlá máa pè Allah ẹ wo ibi tí olúwa wá jáde Allah sọ pé tẹ̀ ń bá ń pè é gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam sọ wọ́n fẹ́ kẹ́ máa tẹnu wá kẹ́kún tẹnu wá kẹ́kún tẹnu wá ẹ̀yin yóò sùn kò ní sí Allah ya allah ṣàánú e e e mi ya allah má dàmí dára mi ya allah má wo bí mo ti ṣe jẹ ẹlẹ́ṣẹ̀ ya allah dákun má fi mí lẹ̀ ya allah tó gbọ́ sẹ́yìn wọ́n ló èmi tó allah ìṣe ìjẹun sábà kí n máa jẹ́ ká di ọ̀gbà ẹ máa tẹnu ma ẹ máa tẹnu ma ẹ máa ma ẹ gbọ́dọ̀ tó sí i àbí ẹ gbọ́dọ̀ pé nǹkan mi yàtọ̀ sí allah akramakumullah yìí ṣe dandan ní kíkẹ́ bá tọrọ nǹkan kó lè ọkùnrin yín ní ìtẹ̀ tọrọ ṣùgbọ́n kò gbé ẹni tó bá ti lè ṣàdúrà yọ gbàládà nítorí pé o ti jọ́sìn nítorí pé àdúrà òwò là ìbáradà anabi sallallahu alaihi wasallam ó ládùúrà ní ìjọ́sìn torí ẹ̀ tó bá ti ṣàdúrà nínú kó ló ṣe nǹkan tó ń fẹ́ fún ọ anabi ní sọ fún wa bá mọ̀ fún ọ ní nǹkan tó ń fẹ́ kó wá tó ṣe déédéé ń tàn fẹ́. torí pé òun mà wípé ìtẹ́tọ̀ tọrọ tó bá ṣe wíwá bá ṣe fún ọ kò tó rí bẹ́ẹ̀ wọ́lọ́hù ya'lamu wa antum la ta'lamun ọlọ́hù lọ́mọ ẹ̀yìn ọ̀mà àti kó sì jẹ́ pé ó fi lájà kó pọn ó fi sílẹ̀ fún ọ ipò gbàdúrà gbẹ̀dà òkèèyàn owó ló fò kò tó fò bẹ̀. torí di eléyìí a sẹ́gbọ́ sí Allah a sí nǹkan mí lẹ́yìn Allah ẹnìkan tó bá ti lè ṣẹbọ sí ọlọ́ ọdùgbà ìsìlámù rẹ̀ jẹ́ olùwàní iná lọ àlẹ́ ayé òfèrò ayé ṣùgbọ́n pẹ̀lẹ́ wọlé òfèrò máa dùn nàdá lè tẹ̀lé ayé ṣá ọmọ ayé ṣèlú bẹ́ẹ̀ lọ́kọ̀dé sọ̀rọ̀ ìsìnmá náà rí ma ọlọ́run forí jẹ́ nìkan tó ṣẹbọ sí tọwọ́ kú lórí ìṣẹbọ ńlá ìtúbà máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ tí ọ̀bá tó ìṣẹbọ téèyàn ṣẹ̀ kéèyàn kú láì túbá wọ́n máa ń ṣàforíjì rẹ̀ fẹ́ni tó bá fẹ́ yẹn ni kíkà bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ yẹn jẹ́ ìṣẹbọtọ àwọ àtọrọ àforíjì tá a fi kú olóòmí forí rẹ̀ jù wá láéláé àmọ́ tó bá ń tẹ̀sẹ̀ tá tẹ̀ ẹ̀ṣẹ̀ míì tó kéré sí ìṣẹbọtọ àwọ àwọn akú láì tọrọ àforíjì àwọ àwọn ṣàforíjì rẹ̀ fẹ́ni fẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ torí rẹ̀ ká sọ́ra ẹnikẹ́ni tó bá ti lè ṣẹbọtọ́ ọlọ́ ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá ìṣẹbọtọ́ ọlọ́ ó lẹ̀ṣẹ̀ tó tóbi wọn ò kí nǹkan kan ṣẹ ọlọ́ tó tóbi tó ká ṣẹbọtọ́ ọlọ́ dandan agbọ́dọ̀ jìnnà sí àwọn gbọ́dọ̀ ní ní gbèrígbèrí tí ó sọ wá di ọsẹbọ ọgbọ́dọ̀ gbọ́dọ̀ pa lórúkọ ẹlòmíì sí ọlọ́.

nítorí pé ìbẹ̀rù tó lu àti dámọ́ mi yẹn ni kò tó ń bẹ́ẹ̀ sọ́ra fún kò sì bẹ̀rù kọ́ má bàa ṣubú sí kòtò ọ̀sẹ̀ bọ́ sí ikpe ṣùgbọ́n kọ́ mọ́ á nìkan bẹ tó lè pàkádà ara rẹ̀ dà tani níbo lọ́wọ́ ìlú òní gbé àdúgbò lọ́wọ́ ta ló lè yí padà kò ẹni tó lè torí délé kó máa bẹ̀rù pé àwọn kan ò ní jẹ́ kó ga tàlẹ́ni náà tó lè kó ga ọwọ́ tàlẹ́ lè kó máa ga ọwọ́. torí àwọn ọ̀rọ̀ Yorùbá ọ̀hún tó máa ń sọ pé wà ń bẹ ènìyàn náà wà ìsọkúsọ ni ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀bọ ni. nítorí pé èèyàn ń bẹ amátìlẹ́ bíbẹ rẹ̀ já má lẹ́gbẹ̀ẹ́ bíbẹ ọ̀wọ́. ó ń ṣe sí Islam rẹ̀ torí pé tó o bá ti lè ṣẹbọ pín ẹ̀sìn rẹ bàjẹ́ o innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar lẹ́gbẹ́ ẹnikẹ́ni tó bá ṣẹbọ sí Allah tó sì bá bẹ́ẹ̀ sí Allah ò ti ṣe wíwá al-janna léwọ̀ iná ní ọwọ́ àwọn alábòsí wọn sì ní ní alárànṣe. eléyìí tó túmọ̀ sí wípé ìṣẹ̀bọ̀tẹ́ Allah ó máa ń ba gbogbo tẹ́tẹ̀yàn bá ti ṣe jẹ́ yọ sọ̀yàn di kèfèrí lẹ́yìn ìgbà téèyàn ti jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ ara wa gbogbo tó lè sọ wá di ọ̀ṣẹ̀bọ̀ kájínà walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta layaḥbatanna 'amaluka wa latakunanna mina al-khasirin olùwàlá àti ránṣẹ́ sí wa nàbì Muhammad sallallahu alaihi wa sallam àti ránṣẹ́ táwọn ẹni tó síwájú rẹ̀ ike tó ọba ti tẹ bọ́ sí Allah olúwa ni mo búra pé gbogbo sẹ́ẹ̀rẹ̀ ọba jù ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ó ṣòfò olúwa bá sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wa sallam bóyá ìwà jìnnà sí ọ̀nà táwọn èèyàn fi ń ṣẹbọ sí Allah ọ̀pọ̀ omi ìlé hàn sí ọ omi ìlé má hàn sí ọ. ترى الذي تمن سادوال اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك مما لا أعلم ولو مقتدر níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó máa mà ṣe bẹ́ẹ̀ mo wá ń sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ rẹ níbi èyí tó ṣe é ṣe ká tó mo ṣe tèmi ọmọ ẹ̀dá kùntà náà ti kọ aládùn àbáyé ó túmọ̀ sí pé ẹnìkan ò lè máa jánu kọ́ máa fánu kọ́ máa sọ fáwọn akọjá bẹ́ẹ̀ ìwọ wo àti pẹ̀lú ọ̀sánù wa ọ̀sánù wa kọ́ mẹ́jẹ ká tẹ̀ bọ́ sí i torí di eléyìí gbogbo ọ̀nà tí wọ́n máa ń gbà tí wọ́n fi máa tẹ̀bọ́ sí ọ̀la ọ̀gbọ̀dọ̀ gbàgbẹ́ wọ́n lọ di oyèkóyè oyèkóyè tó ní ti tẹ̀lé bọ ọ̀gbọ̀dọ̀ jẹ́ torí jẹ́jẹ́jẹ́jẹ́ lóye wà lẹ̀ kó tó di pọ̀ pé ara rẹ lọ́mọ yìí o sì ní dandan nǹkan àwọn bàbá yín òní ti kọ́ pa oyè yìí gbẹ́bọ níyọ̀ kíníkan láàyè ìwọ lọ dín ọdájú pé náà ṣẹbọ wọn sọ pé mùsùlùmí ni wọ ó sì dá wọn lójú pé mùsùlùmí ni wọ ní ṣẹbọ ọba ṣe tó ọba jẹ náà náà tó ẹkọ jẹ ẹkọ jẹ tó bá bá náà yá máa wà wà ọ̀nà tó ń gbà tó ti padà wọ mùsùlùmí kéé mùsùlùmí ọ̀rẹ́ tó tó ṣe pé yóò tu ọdún kan ṣẹbọ sí Allah wọn mú lọrẹ wọn bẹ nínú àwọn ọ̀rẹ́ tó ṣe pé tájà wọn bá ti wá yóò fi yé wa pé àmúwa Allah eléyìí ọ̀nà ẹ̀ka mú lọrẹ àmọ́ ọ̀rẹ́ tó pé ń ah, àyè àyè báwo à ike ìdúlọ́wọ́ nínú ìdúlọ́wọ́ tó ní ìṣojú lásán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọrọ yìí à ọ̀rẹ́ kejì bọ́lé tó bá ti múru wọn lọ́rìn kò sí tàbí ṣùgbọ́n wọ́n padà gbé ọkọ lóhun tí ọ̀dà nítorí pé ìwà tọ́lẹ̀ bá ń bù lọ́rẹ́ rẹ náà máa bá ọ ní máa jẹ́ kí ìrẹ́pọ̀ ó ní ìtumà ọ̀dọ̀wọ́ wa ká sọ̀rọ̀ fáwọn ọ̀rẹ́ tí ó kó bá wa àwọn ọ̀rẹ́ tí ó bá tiwa jẹ́ láti jẹ́ ẹni tó ní àgbẹ̀sẹ̀lé tó lágbára sí ẹlẹ́dàá wa Allah kágbà ìpè kó lẹ́nu ló so ìbànú ìlànà kẹtàbọ̀ lọ́ọ̀hùn lẹ́nà kò sí nǹkan kan ó ti wa àfi wa kọ̀ àwọn nǹkan tó ń ti ń ṣe ní tó túmọ̀ sí pọ̀ ń sẹ́bọ̀ sí àwọn àpọ̀pá nílé nǹkan tẹ́ ń sọ̀rọ̀ tó ti pín làá máa rí gbogbo bàtà bá wọlé ó ń ti jẹ́ ẹlọ́jà nílé mi síra ni wọ́n dé mọ́bẹ̀ nílé mi àdó ni wọ́n ti kọ́ nílé mi àpá ni wọ́n wí òwú má ilé mi odó làwọn ti kọ́ ibùmí apẹ̀rẹ̀ òní wọ́n so kókè gbogbo ẹ̀rọ̀gùn ni tẹ̀mọ̀ pé a ò lè sorú nǹkan yẹn máa bá wọlé wa káwọn nígbàgbọ́ kan sí agbàgbọ́ pé oní ọmọ dáàbò bò wa oní ọmọ ṣọ́ wa òní jẹ́ káwọn olè wọlé wa òní jẹ́ kẹ́ni tó fẹ́ gbé wa ṣe tó fẹ́ ṣe wá jàǹbá ọ̀yà lé wa tó lè bá tiẹ̀ wọlé wa apẹ̀rẹ̀ oní ọ̀sọ̀kalẹ̀ tí ọmọ pọnmi sí abẹ́rẹ́ odó ni ní ọ̀bọ̀mi sí tí ọmọ gún ipò dìgbà tó bá tó mú omi ọ̀wọ́ àmù láì fèsì ẹni pé àwọn ìgbàgbọ́ burúkú iná làwọn ìgbàgbọ́ tó mú wọn máa so gbogbo nǹkan rọ̀ ọjà lónìí kò gbọdọ̀ dọ̀la nítorí pọ̀lá lè pẹ́ ikú lè pa ọ́kúlẹ̀ ọ̀lọ́ tó má nítorí òsì kú lórí ẹ̀ ni wọ́n fi fèsì rò fún ọ nígbà táwọn ẹ̀bùn Muhammad sallallahu alaihi wa sallam wọ́n rí ìfúnpá lápá sàhábé ànábì ní kí lélẹ́yìí ó ní nínú ìwà nínà níṣẹ́ làwọn máa ń ti sápá nítorí pé lè bá wọn sòògùn iṣẹ́ tí máa kọ́lẹ̀ báyìí lápá ànábì ní ẹ̀ǹdàrà jádàmì sẹ́yìn náà lẹ́sẹ̀dé ìgbésẹ̀ ìlà wà náà torí pé kò ní ìtàlékún kankan fún ọ ti pé yóò ti àlékún kíkọ́lẹ̀ bọ̀ lápá lọ. àti pé tí ìfúnpá ìbá máa láti abẹ́dẹ̀ òní torí rẹ láíláí. Táwọn ìbá sọ bẹ́ẹ̀ fún fàáwé. Ṣé gbogbo ogun tiẹ̀ náà o rò pé ń téèyàn ní téèyàn fi torí rẹ ni? Ìṣẹ́bọ̀tẹ́ Allah ọgbọ́dọ̀ jáda ọgbàgbé rẹ̀ ojú ti Allah azza wa jalla. Sọmọ pé èyí jáde ní kó di oúnjẹ máa oúnjẹ ọjà dànù. Òrùka tó ń fi sọ́wọ́ ògùn ni ọgbọ́dọ̀ jáda gbogbo àwọn tó rí mọ́lẹ̀ ó gbọ́dọ̀ lọ hu dànù nítorí pé ọmọ bá kú pẹ̀lú ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí ilé ìtajà rẹ tó fọ́ ọmọ tẹ́ rí mọ́lẹ̀ pẹ̀pẹ̀ láwọ́rọ̀ ìṣẹ́bọ̀tì ọlọ́run olùwà ni máa bá ní mérò wá oní sì máa mú kérò ọ̀dà rẹ̀ torí rẹ̀ gbogbo ògùn òfin tó tẹ̀ ó gbọ́dọ̀ lọ hu dànù nítorí pé o lè bá bá ọlọ́run pàdé ní mùsùlùmí eléyìí pàtàkì púpọ̀ nínú rẹ̀ náà ní ká dúnra fún ẹlòmíì tó yàtọ̀ sí Allah bí ká dúnra fálìjẹ̀mù bí ká dúnra fún mẹláìkà bí ká dúnra fún ìwìn àbí ká dúnra fún ṣéwù kan wọ́n ní kẹ́lẹ́ lọ dún ẹran ẹran dúdú ni lórí àpáta dúdú ní alẹ́ tó tó kùnkùn birikiti bí ọ̀gá ọ̀nà lẹ́fẹ́ dún ẹran fún ẹ̀yin tẹ̀ ń tẹ ẹran àtó wọ́n wá wọnú ọjà wọ́n declare state of emergency wọ́n ní àgbò dúdú. abìhó dúdú tí àwọ̀ míì tí ọ̀rọ̀ àdára tí àgbòtán fẹ́ jẹ nínú ẹ̀tọ́ dúdú àti mọ̀. Ìyàtọ̀ náà ti sọ pé kọ́lọ̀ báyìí làwọn wá wọ́n tó bá wọn wá fún ọ̀daràn yọ. Ìjọba tó kẹ̀ ìjọba jẹ. Ẹ sì báwo ti ṣe ń tẹ̀ wọ́n jẹ wọ́n mú wọn ṣẹbọ sí àwọn nítorí wọn fẹ́ lù lára rẹ̀ wọ́n ti mú ìyẹn ni pé wọ wọ́n fẹ́ kọ́ ra àwọn tún lọ tún ta oògùn míì táwọn ó gbé fún ọ kò bùkátà káwọn pa ọ. akọ́lọ́mọkọ́mọlá ọ̀dọ̀ wọn wà pàápàá ẹ̀yin màmá màmá ẹ̀yin lẹ́ẹ̀ máa nálé ológun jù ẹ̀yin ní ìsìláàmù yìí lè tètè bàjẹ́ jù tẹ́ ẹ bá ti torí tọkọ lọ lé ológun ẹ ti torí ọmọ lọ wọ́n lè pa àwọn òrojú ọkọ ńlẹ̀ mà òkè lójú ọkọ wà àwọn fẹ́ẹ́ rí bọ́. yọmọ wa nílẹ̀ olóògùn yọmọ ma gbagbakúgbà wọ́n lè gbé gbóòfò kan fún un pé tọkọ bá ti sùn kọ́ máa kọkọ̀ lé lórí lóyún ní lọ́gbà tó kọ́kọ́ lọ sí kọ́bọ́ọ̀dù rẹ̀ lẹ́yìn rẹ̀ nítorí pé nǹkan tó gbé sínú kọ́bọ́ọ̀dù kọ̀ dáa omi ìgbé sìgìdì inú kọ́bọ́ọ̀dù ẹlòmíràn ti torí tọmọ yóò máa lẹ́yìn olóògùn

nítorí kíni nítorí kíkọ̀ fẹ́ kíkọ́ mọ́ ò gbé tó ló sàní ọ̀wá ní jẹ́ kíkọ́ mọ́ àló gbé nígbà tó yọ sẹ́bọ̀ kalẹ̀ ilé afáàtọ̀ nánà tọ́mọ̀ fáwọn ẹlẹ́bọ̀ làwọn náà afáàtọ̀ náà sẹ́yìn àrùn sẹ́yìn àrùn máa jẹ́ kéèyàn máa ń tọ́pa máa ń yàrá ìwọ ló lè jẹ́ ká máa ń tọ́pa máa wọn ò tó sọ́tì fún gbogbo ń tọ́pa máa nígbèsí ayé náà ti ń dà láàmú ta ló sàlàyé sí ẹ̀fọ́ ọ̀pọ̀lọpọ̀ ogun gan ẹlòmíì ọ̀mọ́ sáwọn àbá mi torí pé ìsí awo tí wọ́n gan ó ju ti babaláwo lọ. lọ́ba dàbí rọ ibi tó kọ kóńdì rẹ sí nátàlí rẹ sí gbé wa ẹni tó nátàlí ọ̀pọ̀lọpọ̀ nu wa wọ́n mọ̀ sọ pé wọ́n tẹ ojú fa ètò wọn fi òkun fi ẹmu tẹ ètò wọn fi òkun tẹ pé anabi lọkọ alẹ́ yìí nígbà náà lè ṣe kú ni anabi náà ló ń tẹ máa sọ lóko láàyè aláǹdó ń tẹ́ máa lé alábàáká dúpọ̀ dákẹ́tẹ́ bá ti yọ gbogbo alábàápá dáràn lónìí dára dára ti ti kọ́ wa náà ẹ̀ẹ́dì máa tó tó bẹ́ẹ̀ tó mọ ògùn ògùn ní tọkọlọpọ ti apá àbùmọ́ra rẹ̀ lọ́wọ́ wala hawla wala quwwata illa billah kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin tó yẹ kẹ́ àwọn èèyàn mánà ẹ̀yin tó yẹ kẹ́ àwọn tẹ̀tẹ̀ wọ́n fi kó lọ́wọ́ ewu wọ́n fi gbọ́ sí ibùdó ayọ̀ ẹ̀yin kankan ní sùn wọn lọ́nà. ẹ̀yin kankan ní bá tí wọ́n jẹ́ orúkọ kókè ibẹ̀ yìí lẹ́nu kọ́pọ̀lọpọ̀ máa ṣẹbọ sí ọlọ́wà ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfààní jẹ́bọ fún wa kó gbé lọ sórí ìta abẹ́yẹn ọ̀ma bẹ́ẹ̀ olóògbé ẹ̀rọ fún wa kó gbé lọ sórí ìta tubọ́dọ̀ àwọn babaláwo nìkan ló ti ẹ kárí yẹn a'udhu billahi minash shaitanir rajim kéréje òfi jẹ́ pé islam tó wá pé lánàá bí wa muhammed sallallahu alaihi wa sallam ní funfun nẹ́nẹ́ tọ́wọ́ yìí ẹ̀jẹ̀ pọ́sẹ́kùn funfun máa ẹ̀jẹ̀ pọ́wọ́ gbogbo ẹ̀sìn gbogbo ìtọ́sílẹ̀ ń yí la bẹ́ẹ̀ sì ni ara yín nìkan lẹ́jọ́ sí o ẹ̀ lè jọ sí islam torí pé ẹ̀sìn sọ́tọ̀dọ̀ allah wa ni àwọn tó máa ṣàlàyé rẹ̀ fún wa wọ́n máa yànnà náà òdodo fún wa wọn ò لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم ولا من خذلهم حتى يأتي أمر الله وهم على ذلك الدين الوان لكن ندوى محمد صلى الله عليه وسلم أو يكون kan ò ní yé كل bẹ lórí òdodo olúwa máa تتقوى atẹnitọ́nù wọn dànù wọn ò ní rí wọn gbèsè títí tàṣẹ àwọn àwọn òkùdé tí ọba ti sàwọn eléyìí ẹ̀sìn ọba bàjẹ́ sàn ẹ̀sìn òpòrá sàn nàbà tẹ́ ṣe ti lè máa mú títí là jábọ́ lórí ẹ̀ tó ti pàdé láàrín tó lè máa mú nà àbí baba lóòótà ẹ̀ dáhùn baba lóòótà ni ẹ̀ àgbébáwò àwọn òbí lẹ́yìn ní ṣẹ̀fọ́ àmì rọ̀jìn tẹ́ ẹ̀ mọ̀ àwọn ẹni tó bá jẹ́ aṣíwájú láyé irú pátọ́mọ̀ ń kó lára àwọn èèyàn ní dáadáa àtàìdá ọ̀pọ̀ ẹlòmíì ti sọ́ra fàdò ọjọ́ ti pẹ́ àmọ́jọ́ tó rí fàdò jábọ́ lórí ìmáàmù àwọn nínú fìlà rẹ̀ yóò tún ti padà síbi àdó pé àtẹ́kò burú. Subhanallah gbogbo tó lè mú wa ṣẹbọ sí àwọn ọ̀kadìnà má wọ ẹgbẹ́kẹgbẹ́ ọlọ́wọ́ ẹgbẹ́ ológbò ni kí lọ́ọ́ bẹ́ẹ̀ ti ṣe wọn gbogbo ẹni tó bá ti lówó àti kọ́ wẹbi olóògbò ni torí kó lè ba àmọ́ bẹ lábẹ́ ẹ̀tọ́ ẹnu fáwọn ọmọlẹ́bí olóògbò ni etí abẹ́ ẹ̀kọ́ ni àwọn ikú wọn ti takú láyà nígbà tó ti wẹbi òfò tó bá ti wẹbi òfò ó ń tẹ́ mọ̀ sẹ́bọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn náà ọlọ́wọ́ bí àjẹ́ ó ń tẹ́ mọ̀ sẹ́bọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ bí ẹ̀yẹ ó ń tẹ́ mọ̀ sẹ́bọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn kí ló bí ọ̀rọ̀ inú mùsùlùmí ni wọn kí ló gbé wọn gbẹgbẹgbẹ ẹgbẹ́ òkú àtàdánù ìsìláàmù tó lù wáṣọ náà nàbì sallallahu alaihi wasallam ó ti kó kú ojú ẹ ó ti kọ jọ ojú ó ti kó jọ dé nǹkan bàbàrà lọ́dọ̀ rẹ náà ló sì bá kú eléyìí ló jọ wà lùbẹ̀nà ẹnikẹ́ni tó bá fi ọ̀sẹ̀ gbẹ́gbẹ́gbẹ́ ọkọ̀ ọkọ̀ ọ̀hún lẹ́ẹ̀kan náà ni èsì pé kọ́mọtínú kọ́mọtínú yóò bá lẹ́bùn yorùbá lẹ́vù wọ́n fẹ́ràn ọ̀rọ̀ àtẹ̀tẹ̀jẹ́ ọmọ pé nǹkan wọ̀ dá o ò sì ní ṣe ọ wà ní sọkùn nígbà tó bá pẹ́yìn dà wọ́n máa pe à olórí ibú ọ̀fẹ́ ń sórí ibú kí ló dé tẹ̀ sọ ẹ̀sọ́ fún lójú rẹ̀ kọ́ gbọ́ ẹ wà ní àìsèjú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà abẹ́ ẹ̀kọ́ ni tọ́ba tí wàá pẹ́yìn dà á mọ̀ wá kà ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn lọ́ mọ́ wọn lá wọn ò fẹ́ràn ká pẹ̀ dodo eléyìí lẹ́yìn pé àìrí kakú bẹ́ẹ̀. ẹ̀mí tó dodo láyé òtítọ́ ni yóò wọ́n mọ̀ sọ òtítọ́ ni wọ́n mọ̀ sọ wọn ní tó dodo ìtọ́ wọn sọ fún ọ tí wọn ò fi ní bí ọ ni wọn sọ. àkàràmọ́kùnmọ́ wá ilé ìwé ní akọ́sọ̀lọpọ̀ fi ń sẹ́gbọ́ sí ọ̀wọ́ àwọ̀lá rẹ̀ torí pé wọ́n kú ni wọ́n mọ òdodo wọn ní sọ wọ́n mọ òdodo wọn ní dúró eléyìí ó ní í ṣe pẹ̀lú àtúbọ̀tán rẹ̀ ṣọ́ra fún ẹbọ wọ́n ti kẹ́nìkan yóò kó ọwọ́ ní ti ọ̀gá wọ́n ti wọ́n mú ọwọ́ ẹgbẹ́ òkò ẹgbẹ́ àdámù sẹ́yìn kan bá fọ́ ní nǹkan jẹ́ wọ́n gba nǹkan jẹ́ tó tó béèrè kí lọ́ọ́ bẹ́ tún mi jẹ. nítorí pé nínú ẹgbẹ́ òkò ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọ̀dọ́ tí wọ́n máa mú wọn wọ̀ látàrí tí wọ́n fọ́ ní nǹkan jẹ́ nǹkan jẹun kódà ìyàwó rẹ̀ oníṣẹ́pẹ́ I love you I love you inú nǹkan bọ̀ pé ẹ̀yà ni my dear I will never open my mouth kó tó sàlàyé. mo rò pé ní torí pé níta bá wọ́n ní kò sí ìtọ́sí kò sí ìtọ́sọ́ kalẹ̀ sí ìwà gbèsè ní ìta jẹ sínú wa. èmi náà lọ́ọ̀bù ẹ̀bọ tí lọ́ọ́ fẹ́ fún mi jẹ èyí ọ̀yá tó bí jẹ ẹ̀pà ń táwò mo rò pé yẹ wa ọmọ lọ jẹ pa mẹ́pa ọba ti jẹ pa mẹ́pa jẹ bọ̀ torí ṣe eléyìí bẹ́ẹ̀ sọ̀ra ẹnìkan ló ń wọlé. Ṣàlàyé ibi tá à ń lọ kó tó di ká lọ. Lóṣù ká ọ̀rẹ́ mi ṣé àárín wa ó ní àdàpọ̀ ah, títí dé sàlẹ̀ kòkó ń lé tẹ̀lé ọ. Táwa dé no going back zone sẹ́mi pé sèèyàn bá yàn nù ṣàlàyé ibi tá à ń lọ ọ̀rẹ́ wa àwọn kankan wà tó ṣe pé à ń fi tún ìjọmọkùnrin wa ṣe èèyàn gbọ́dọ̀ kúra ẹ̀ ń gbà kankan á ṣe obì làwa ni ó jẹ́ fún ọ̀gbọ́dọ̀ tú wa ẹ̀ ń gbà tó wọ́n ṣe abẹ́kọ́bì láti ṣàgámù à ń kó lọ kánù àgbọ́dọ̀ di dáadáa tó bì làwa ni. gbogbo àwọn èdè burúkú tó máa pè fún ọmọ wájú nítorí pé kò bá tọ́ra yẹ ti ṣe mú yẹn lọ bí kéèyàn ti ṣẹbọ sí ọlọ́ o. omi ti wà tó pé àti wọ ọrọ̀ ọ̀dọ́ àti fẹ́ jáde lọ. pẹ̀lú òbí yí ọ ike ńgbà tó ti wọ̀ báyìí nítorí ọba náà ṣe mọ́ àwọn kan nù. ìjẹ́ ti arákùnrin kan ó ti wọnú ẹgbẹ́ òfò ẹgbẹ́ ayé ọ̀wá lọ hajj. màtọ́ wá hajj. Allah azza wa jal ọwọ́ amú kí ìpayà Allah ọ̀pọ̀ ọkùnrin wa pinnu ike ẹgbẹ́ tó ń ṣe sẹ́wọ̀n pọ́kùkùn ní kùn kó ní wọ́n mọ̀ mọ́nú ara rẹ̀ gbogbo àlè máa ṣèṣe pé ànímánì ànímánì ṣùgbọ́n ibi tí kálukú ti ń ṣe Allah kálukú mà ọlọ́kùnrin wa pinnu pé tóun bá ti padà délé wọn fún iṣẹ́ ẹgbẹ́ táwọn ṣe máa torí pé ẹgbẹ́ ẹ̀kọ́ ni lóòótọ́ ìgbà tó padà délé wọ́n retí pé wọ́n wá sí ìpàdé wọ́n lọ́la oṣù kínní oṣù kejì oṣù kẹta kọ̀ wá wọn aràn yẹn kí ló dé táàrí ọ nípàdé má ó lòun ti tú bá ní òun sẹgbẹ́ mọ́ òun sẹgbẹ́ wọn ní à ẹ̀yin wá sọ pé òun ṣe má ẹ̀yin sọ pé òun ṣe má iná ìlú kọ́ ọ má ọ rọrùn bí kò sọ pé òun jáde lọ wọn á ní kí wọn lajà wọn náà mọ apọ ni ọlọ báyìí arákùnrin yìí ó ní tí wọn bá kú lò wọn yà fún òun ti bá ọlọ́ọ̀hún nípinnu pọ̀ òun ní í ṣe má wọ́n gba gbogbo yẹnjú láti pa wọ́n bá gbọ́ pé kú ẹnìkan tó kú àtàwọn tí wọ́n rán pé kí wọ́n pè pa nǹkan yẹn dàbí wọn lórí ẹnìkan ní kú ẹnì kejì kú ọtún ọlá yẹn padà sí pé kí ni tó ń ṣe ń sa sẹ́yìn pé yòówó ní má nìkan ju pé kí lè ṣe ń sàgbára lọ ká ọ̀rẹ́ rẹ̀ àyè ògbọ́n gbà pé ọlọ́run máa ń sọ̀yàn débi pé kọlu wò ọkọ̀ ní transformer àwọn tó ò lè ṣàdédé jẹ́ transformer àti kó ológun abẹ́nu gbọ̀ngbọ̀ kí ni tó ń ṣe sàgbára lọ́dún fẹ́ máa ṣe rẹ̀ ó ní ọwọ́ òun ní nǹkan méjì ọlọ́run wọn ni à àmà báyà aláwọ̀ yín yẹn ọlágbà tó bá a ó dán kankan mà ó dán kankan mà ẹni ẹ wọ́n gbẹ tí ọmọ àgbẹ̀ ọjọ́ náà ni aláwọ̀ yín yẹn ẹ̀rọ ìgbọ́rọ̀ tó ọkùnrin yìí báyìí fún lóra ti dáàbò bò ní ọpẹ́ tán padà di pé wọ́n dẹ̀yìn lẹ́yìn ẹ̀ tó sábà lé ní sábà rí ni mú kọ́ àdẹ̀yìn lẹ́yìn rẹ̀ torí ẹ̀ dákun torí ti ọlọ́ọ̀ gbogbo ọ̀nà tó ń kálukú bá fi mọ̀ kó ń sí ọlọ́ọ̀ kápá sí lónìí ọgbọ́dọ̀ dọ̀la ọ̀la ló pẹ́ ìsẹ̀mí wa tẹ́ rí ìsẹ̀mí tó ṣe pé ó lòdì wọn tó lù wá fún kálukú ni iye mímí táàmì kò ní lé tí mímí ìgbà ti pé áàpù náà wọn ń gbà wípé nílé ayé amarawa kójú ọ̀nà téèyàn máa gbà téèyàn máa fi wà lìjánà láti marawa kí ló dé tòṣìwà bọ̀ náà olùwàdàkùnmọ́ tòṣìwà bẹ́ẹ̀ ọ̀kan pàtàkì títí máa mú ní ibẹ̀ ó ní ìṣẹ́bọ̀ sí ọ̀la. Gbogbo nǹkan tí èèyàn ní pátá ìní máa bàjẹ́. Ẹ ti ṣe sọ̀dá nígbèsí ayé yín ọ̀pọ̀. Ẹ ti ṣe ya Ramadan ọ̀pọ̀. Ẹ yọ zakat ọ̀pọ̀. Ẹ lọ hajj. Ẹ tún lọ umra. Ẹ tún ṣe hajj náfìlà. Ẹ ń ṣe dáadáa. Ẹ ń ṣe òdodo. Ẹ jẹ́ ní kí máa náwó lójú ọ̀nà ọ̀la. Gbogbo pátá ìṣẹ́gbọ́ tí àwọn ọmọ ń bàjẹ́ wọ́n gba gbogbo ẹ̀jẹ̀ pátápátá tí ò ní sẹ́kùn kankan. torí ẹja jìnnà sí o wọ́n ní kọ́ wá jọba ráwọn ará bàbá rẹ ní máa jọba wọ́n pè mọ́ yáàtò èmi ọ̀fẹ́ ètò mi nìkan bàbá mi bí àbí mi ò èmi ọ̀fẹ́ lílá dá torí pé mi mùsùlùmí lè torí kò lè ṣeé ṣe kọ́ jọba kọ́ sẹ́kù lórí ìsìláà kò lè ṣeé ṣe àti tí ìgbà ṣe yorùbá yìí nítorí pé ọba ó rí pé ọba ó lòun ti gbà lórí gbogbo nǹkan gbogbo ẹbọ lẹbọ lóògùn gbogbo àwọn lóògùn gbogbo àwọn lẹbọ gbogbo àwọn lóòtà gbogbo àwọn aláwo gbogbo àwọn àjẹ́ gbogbo àwọn ẹmẹrẹ gbogbo àwọn ọtọ gbogbo wọn náà ni wọn máa ṣe oní ọsùn máa ṣe bàbá ńlá àti ìyá lọ́wọ́ yóò sì máa forí balẹ̀ fáwọn alálàálẹ̀ yóò sì máa dúbà fáwọn òtàlú torí kí lu ọmọ bá dàrú máa lọ́wọ́ téèyàn lè á ṣe gbogbo eléyìí kọ́ sẹ́kù ní Islam kò lè sẹ́kù ní Islam tani wọn pè lálàlà lẹ gan ẹ bá wọn bá tó ti kú tó ti kú tó ti kú tó ti kú àwọn náà ló dé òòtà tí wọn tún máa pè síbi ọ̀dọ̀ wọn wá wọn àgbọlọ do irọ́ kan wọn ti kábíyèsí fún ọ tí wọn náà sì mọ pé jẹkulẹ dín ní kábíyèsí báwo ẹ tún jọ pàdé ńkọ tòtẹ́ mọ fún kábíyèsí kò sẹ́ni tó lè bí ọ léèrè wọ́n sì ń bí léèrè pọ́ gbalẹ̀ rẹ tọ́yẹ sẹ́ni tó nǹkan ti takora kábíyèsí fa wọ́n sì fi rárá bí tèmi kọ́ wọ́n bí ọ léèrè ó tó lè gbalẹ̀ tó ọwọ́ wọ́n máa ṣubú fún ọrùn tí ọ̀tọ́ ọ̀run iná ẹ̀ lọ jọ ọ lójú àtàwọn ẹ̀bùn tí wọ́n máa fọ àlùkìyàmọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ tó jọba tó bá lọ mọ́ṣáláṣí ní ọjọ́ mà tó bá ti dé tà dé báyìí òṣàlù náà kọ́kọ́ lọ forí kalẹ̀ fún pé má bínú o torí mo ṣe bẹ́ẹ̀ láti tu àwọn mùsùlùmí nù ni o ẹ má bínú sí mi o ẹ̀yin alálàálẹ̀ ẹ má bínú sí mi o tọba ha Islam náà wà dà ọ̀rọ̀ akutan àwọn aláìní iṣẹ́ kan wá fáwọn ṣe sọ láti ṣe ọlá ẹ̀ dá kàmà tí wọ́n gbà fáwọn ṣe sọ láti ṣe ń tẹ̀sẹ̀ mùsùlùmí lára kálá ẹ̀ kọ́ bá tó tó máa sọ pé kó kó ọgbọ́n mọ̀ sọ pé gbogbo ẹ̀ ló ń ṣe lórí ọmọ lọ́jọba o ẹ ẹ̀tọ́ bàbá wa kò tó àlà ọgbẹ̀tọ̀ bàbá rẹ̀ ni àwọn ilẹ̀ tí bàbá rẹ̀ ni ọgbà tiẹ̀ àmọ́ bọ́ọ̀lù ọjọba kan àbọ̀jẹ̀ baálẹ̀ kan tí wọn náà di páàmù kàlà ẹlẹ́yìn ìjọba ẹlẹ́sìn nínú nǹkan tó ti lè gba ìsìlámù wa jẹ́ olóòníkà fi ẹnìkan tàtẹ̀gùn láàrin wa sí Allah ká máa pè é gẹ́gẹ́ bá ń sìn pé Allah ká máa sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́ba wa ti pẹ̀ lọ́dọ̀ Allah ká sì máa gbára lé ike yóò kúkú bá wa ti pẹ̀ níta ní kọ́ba wa sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ náà ni ẹnìkan ṣe bẹ́ẹ̀ ìsìlámù rẹ̀ bàjẹ́. irú èyí táwọn kò fárò kò rẹ̀ ìkìntì gangan sẹ́mi kan kan wọ́n pè ní aláàtà wọ́n lóòótà mi wọ́n pè ní alùzà wọ́n lóòótà mi wọ́n pè ní manáà àwọn kẹfẹ́rì yìí wọ́n láwọn máa sin àwọn òtàyè o àwọn ń pè wọ́n ni wọ́n lè bá a má wọn súnmọ́ àwùwá yẹn ni fáwọn tí wọ́n sàtẹ̀gùn ni gbogbo kúkú táwọn ń pè wọ́n tọ́jọ́ fáwọn ń sìn wọ́n àwọn ń pè wọ́n kó lè má wọn súnmọ́ àwùwá o gbogbo ẹnikẹ́ni tí wọn bá ti sẹ́nìkan sàtẹ̀gùn láàrin rẹ̀ àti àwùwá ó ń pè gẹ́gẹ́ bó ń sin pé àwùwá ó ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ bó ń sin tọrọ lọ́dọ̀ àwùwá ó ṣe wò yí pé pẹ̀lú pípé tó ń pè pẹ̀lú títọrọ tó ń tọrọ lọ́dọ̀ rẹ̀ òun náà sì jẹ́ ẹni tí ó mú ọ fún Allah èèyàn ti ṣẹbọ sí Allah ẹni náà bá jẹ́ pé onímọ̀ nípa ẹ̀ talẹ̀ni náà tó tó máa pè lẹ́yìn Allah bàbá jẹ́ ànábì ànábì kan sí tó tó máa pè lẹ́yìn Allah ó ń tó ń tẹ̀yìn bá jẹ́ òfin kankan tó tó máa pè lẹ́yìn Allah ẹ̀ríkà sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀mí ló làwọn ìlójúmọ́ ẹ̀mí ló làwọn iyyaka na'budu wa iyyaka nasta'in seventeen times ìgbà mẹ́tàdínlógún làwọn ìlójúmọ́ à ń jẹ́jẹ́ fúlù wa wa èyí wọ́n nìkan lánàá ọ̀dọ̀ ọ̀rẹ́ nìkan láti máa wá ìrànlọ́wọ́ ìwọ nìkan ìyẹn ni pé kò sí ìkejì lánàá ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ràn lọ́wọ́ àgbọ́dọ̀ wá jẹ́ pàwọn látakò ẹ̀jẹ̀ yìí àwọn là ń jẹ́jẹ́ wípé àní pẹ̀lú mi yàtọ̀ sí Allah a ò sì ní wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀lú mi yàtọ̀ sí Allah kí ló wá fẹ́ sọ wá dẹni tí wọ́n máa pè nǹkan mi sí Allah mùsùlùmí ò ní sí bẹ́ẹ̀. àdánwò bẹ́ẹ̀ nìkan ọ wá ní ohun tó ní ń wò yìí o Ah! òun ti òun ti dáná kọjá ọlọ́run arú ẹ̀wọ̀n ó ní kò sí òòtà nílé àwọn olóògùn adáhùn ṣe àfà tí wọ́n gbé sílé tí wọ́n tọrọ nǹkan lọ́dọ̀ àwọn rí ẹni torí pé ńgbà tádàwọ̀ yẹn tó àdánwò tí wọ́n mọ̀ nǹkan àkiri tó ń bá débò mí wọ́n sọ pé kọ́ ọ kọ́kọ́ lọ forí kalẹ̀ fún kíni tó wà ń bẹ̀ wọ́n lọ forí kalẹ̀ ibò mi wọ́n ní kó wọ́n forí kalẹ̀ fún ọ̀tún àtọ̀rọ̀ gbogbo tó ń tọ́ tó ń bá fẹ́ lọ́dọ̀ tó ń forí kalẹ̀ fún subahánàlá ẹ dáàbò sẹ́mi pé nínú nǹkan tó ló wà máa fi dẹ́yìn àwò làdánwò àsìkò tí àdánwò dìde gbogbo yẹn lè máa jánu ipò gbàgbọ́ gbogbo yẹn lè máa jánu fóun yìí sọ̀tẹ́ bọ́ ṣùgbọ́n bá bá dín ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni máa fìdí rẹ̀ lù àti àdáwò bẹ àti òsàdáwò iyyaka na'budu wa iyyaka nasta'in àgbọ̀dọ̀ pé nǹkan mí ìtọ́yàtọ̀ sí Allah. nínú tó ní wọn fẹ́ mú jáde lára àdáwò oní ẹ̀mí tó tó fi Islam lẹ̀ àbò ní sílẹ̀ mọ wàá sì torí kádáwò débọ kó fi Islam rẹ lẹ̀ nítorí pé bá fi Islam sílẹ̀ àdáwò tó ti ọ́ tẹ́lẹ̀ ọmọ ni bàbá ńlá àti ìyá ńlá lọ́wọ́ aborí rẹ nìyí èrè lásán ní gbogbo àdánwò tó séèyàn lópin ìgbà tí ìsìláàmù bá ṣẹ́kù tó bá wá jẹ́ kí àdánwò yìí ó mọ ọkọ ìsìláàmù sílẹ̀ ó túmọ̀ sí pé ìpalẹ̀mọ́ lásán lè tó ti ọ́ kí àrélu burúkú tó rí lọ. ẹlẹ́kẹta àwọn kèfèrí àwọn ọ̀sẹ́bọ gbogbo alamọ kèfèrí ẹni tá ń pè ń kèfèrí ọlẹni tó ṣe ikú ọkọ láti sin Allah ọkọ láti sin Allah lórí òkúkúrú gbogbo ẹjọ ọba ti ṣe Islam tètè rí mi ohun tó lè máa ṣe tí ìbá ti ṣe Islam tètè rí mi lọ sẹ́bọ́ ọlẹni tó ṣe pé ń sin nǹkan míì ó ń pè nǹkan míì yàtọ̀ sí Allah òun lọ sẹ́bọ̀ ìgbà tá ti máa wọ́n tètè rí láti sí máa wọn ọ̀sẹ̀ bọ́. sẹ́yìn bá wọn wò pé kèfèrí èsè kèfèrí ọ̀sẹ̀ bọ́ yìí sọ̀sẹ̀ bọ́ kèfèrí kìí ṣe kèfèrí ọ̀sẹ̀ bọ́ kìí sọ̀sẹ̀ bọ́. àbẹ́ẹ̀kẹ́ ṣeyè méjì tí kèfèrí náà láti pa àwọn eléyìí ó kẹ̀bọ̀ náà láti pa àwọn eléyìí. àbẹ́ẹ̀ wò pé àtúndáwọn náà ṣe ó lè péyàn péyàn bá ṣe ó gbogbo ẹni tó bá ń rò bẹ́ẹ̀ ó di kèfèrí ń tẹ̀. ìgbà máa pín ìwọ ò lè pe àwọn ẹlẹ́sìn ṣọ́ọ̀tì ò lè pè wọ́n kèfèrí ìwọ ò lè pè wọ́n kèfèrí torí pẹ́sìn kan làwọn náà ṣe ìwọ ò lè pe àwọn Yahudi ò lè pè wọ́n kèfèrí torí pẹ́sìn kan làwọn náà ṣe torí ń lè pè wọ́n kèfèrí tó wíwọ̀n ọ̀tọ̀ di kèfèrí nítorí pé òun ti ń ṣàtúnṣe ìṣèkèjì òdìpọ̀ náà ọ̀nà ni kò lè mọ orí ńlá tó lọ́ọ́ ṣe fún ọ ẹni tí ò bá ti ṣe Islam ẹ̀sìn lásán ní ṣe kìí ṣẹ̀sìn pèsè rí lásán ní kìí ṣẹni tó gbàgbọ́. o gbọ́dọ̀ ṣe iye méjì o sì gbọ́dọ̀ ṣàtúnṣe ọ̀nà wọn o gbọ́dọ̀ sọ pé tí wọ́n ń ṣe dáa ẹran ìwọ ò lè pè wọ́n kéfè rí kí ló dé tó lè pè wọ́n kéfè rí ó túmọ̀ sí pé kéfè rí ìwọ náà ẹni tó lù wá pé ń kéfè rí ìwọ ló lè pè ń kéfè rí wọ́n gẹ́gẹ́ bíi àwọn olóró àwọn ẹlẹ́yọ̀ àwọn alágbẹ̀mọ àwọn olókè àwọn olódò àwọn ẹni tó ń pè gbogbo àwọn oríṣiríṣi àwọn ẹbọ oríṣiríṣi ìṣẹbọ oríṣiríṣi ni wọ́n ń ṣe tí ọ̀sẹ̀bọ ni wọ́n àfihàn sọ̀sẹ̀bọ olóòdò kò wọ́n lọ́sẹ̀bọ àjẹpé káàkiri ni wọ́n Islam ẹ̀ ti bàjẹ́ ó à ìdí ni pé abóròdé ni wọ́n náà ọ̀ ń jẹ̀bi ọpẹ́ kò tó gbé gúndé ìgbóni àti sàánù rẹ pẹ̀lú Islam dákun pa gbogbo rádaràdà tí ó ro kí lọ bá dé àbọ̀nfọ́lì rẹ dé ọ gbọ́dọ̀ séye méjì nípa pé kèfèrí kèfèrí ọ̀sẹ̀bọ̀ lọ̀sẹ̀bọ̀ ó sì gbọ́dọ̀ sí láti sọ pé kèfèrí ni wá ẹ̀rí pé nílẹ̀ Yorùbá àwọn ẹni sọ̀rọ̀ ìgbà pọ̀ gan wọ́n pọ̀ bàjẹ́ ẹ̀rí sọ pọ̀lọpọ̀ ọmọ sọ pé ọlọ́ọ̀kan náà làwọn sìn ọlọ́ọ̀kan náà báwò gbọ́n wọn fi ń sìn kankan náà mùsùlùmí ń sìn allah olùkọ́lọ́wọ́ ahad àwọn ẹlẹ́sìn sọ́ọ̀tù kí làwọn wí mẹ́ta ní kíni mẹ́ta lọ́kàn tọ́jọ́ra ọ̀jọ́ra wọn àwọn yahudi kì í sìn allah ni wọ́n ń sìn bákan náà ológun wo ni sìn allah olówó wo ni sìn allah alábẹ́mọ̀ wo ni sìn allah alábẹ́mọ̀ ni sìn olókè wo ní sin Allah ẹgbẹ́ kẹlẹ̀ ń sìn olókè wo ní sin Allah ẹgbẹ́ kẹlẹ̀ ń sìn. báwo ló ti jẹ́ kí gbogbo ẹgbẹ́ àrùn wọn lọ oníṣẹ́ òun ló ní sin Allah oníṣẹ́ òun ló ń pè. ìwọ nìkan tó sin Allah ọ̀dá yàtọ̀ gbégbégbé ike wọn ni mùsùlùmí. Allah yìí ló ti jọ́ra yà lórí kálukú kíkásí kó ló sọ afẹ́ máa tó ọ̀nà tí wọ́n ṣe ọ̀nà kẹfẹ́rí. àgbẹ̀ ọ̀hún lọ́mọ ẹni tí wọ́n là àkótó di ká dọ́rùn mùsùlùmí àti màdájú pé àwọn ẹlẹ́ni tí ọ̀rọ̀ nà lọ àwọn ni wọ́n wà lùjẹ́nà má tara rẹ̀ dànù torí di eléyìí ọgbọ́dọ̀ kí ẹsẹ̀ sìn rẹ̀ o ọgbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe iyèméjì nípa pé kèfèrí ni kèfèrí o sì gbọ́dọ̀ sínú láti sọ pé kèfèrí ni kèfèrí eléyìí jẹba bákan náà ọwọ́ àmọ̀ kèfèrí ń kèfèrí òpin ká má jọ gbé nàìjíríà kò sì pé ká má ti sẹ́tọ̀ bí lùwọ́ sì lọ wájú kí lọ́ọ́ lọ wájú kọ́ rọrùn gbé fún gbogbo wa kò sí nǹkan tó burú ń bẹ̀ àmọ́ pé ká jọ ṣe lábẹ́ ẹ̀jù kò lè ṣe ṣe láéláé nítorí pé ìmọ́lẹ̀ àti òkùnkùn wọn lè jọ gbé bìkan náà àmọ́ tó sọ state wa lògùn state afẹ́ ṣiṣẹ́ kí state wa kó develop kí gbogbo nǹkan dùn wọ́n bẹ́ẹ̀ kí ni kí ló burú mbẹ wọn máa ṣe tiẹ̀ kí ni wọn máa ṣe tiẹ̀ ní kí stéèjì ọlọwájú àmọ́ pé ẹ̀tọ́ kan lábẹ́ abúlé ẹsìn ẹni tí wọn pèpè lọ síbi eléyìí tí ẹ fáwọn ẹni tó fẹ́ sọ gbogbo ẹsìn ni gbogbo ìfẹsìn islam nìkan lẹ eléyìí ìjọba bákan náà nínú nǹkan tí wọn ba islam jẹ́ ká máa wò pé nítorí wọn fi rán nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀dà tó ìlànà ẹlòmíì ìmọ̀nà tí anabi sallallahu alaihi wasallam mú wa ọ̀dà dára tó tàwọn míì àbí ẹni tí máa wọ̀ pé ìdájọ́ mẹ́lòmíì ń dá ìdájọ́ tẹ́lómi ti lélẹ̀ ọjà àgbè tánàbì sallallahu alaihi wasallam tó mú wa lọ. òfin tó ń gbé kalẹ̀ under constitution ní gbogbo kọ́ńtì ayé kọmọ nkọjá gbèsè lọ àti nàbì muhammed sallallahu alaihi wa sallam lọ fífi alkitabu wa sunna ẹni tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ di kẹfẹ́rẹ́ islam rẹ̀ bàjẹ́ afa hukma al-jahiliyyati yabghun wa man ahsanu min allahi hukman li qawmin yuqinun pé ìdájọ́ dúdúdú lẹ́sẹ̀ ni táwọn tó dáa tó ní ìdájọ́ fáwọn ẹni tó má mà dájú àìló kò túmọ̀ sí pé ìdájọ́ ti Allahu kọ́ lọ dájú ṣùgbọ́n agbára àti ìlú kò sí lọ́wọ́ tiwa ọgbọ́dọ̀ gbàgbọ́ pé ìdájọ́ ti Allah lọ dájú ìlànà tó ti fi rán nàbì sallallahu alaihi wasallam lọ dáadáa rẹ kò sí nǹkan kẹtẹ nìkan ni ní ẹni bíà nínú yòówù kò bá jẹ Amẹ́ríkà kò bá jẹ Europe kò bá jẹ Australia kò bá jẹ ní Latin America ẹni bíà ẹni bíà ẹni bíà kò dájú dájọ́ ti Allah àwọn ìdídọ̀tí ọpọlọ ní constitution tẹ̀tẹ̀ ti wé ìdájọ́ Allah tó ṣe pé láti jọ tó lu àjò sọ̀kalẹ̀ nígbà láti ṣe pàdé rí ṣáájú al-Qur'an amendment sọ̀kalẹ̀ oníṣẹ̀lẹ̀ táyé ìjọ̀rùn ẹ̀ afẹ́ ṣàtúnṣe àwọn nǹkan kan níbo bẹ̀ abẹ́fẹ́ gbiná dáa olúwa sọ̀rọ̀ ẹlẹ́fẹ́ ṣàtúnṣe táyé àwọn àwọn òfin orílẹ̀-èdè kọ̀ọ̀kan ẹ̀ máa bẹ́ẹ̀ ṣe pàdé lọ́dọọdún fáwọn fẹ́ẹ́ tuntun ní nàìjíríà ìjọba máa dúró ọdún tán ti ṣe pàdé fún àwọn fẹ́ẹ́ fún nineteen ninety nine constitution sí abẹ́yẹn ọ̀gbọ́n tí wọ́n ń tún sí àwọn ń bẹ lórí ẹ̀ clinical republic clinical republic fún tẹ̀lé clinical republic fún tẹ̀lé clinical republic fún tẹ̀lé wọ́n rí sí wọ́n lè ṣe débi kókó lórí orílẹ̀-èdè ọkọ̀ wọn ti lọ́ba fáwọn agbábi kan wọ́n fara mọ́ kó ní dá padà tàwọn náà bá fáwọn ní ìlú ti ṣe máa àwọn náà káàkiri fún republic ní ti bá tó bọ̀ níbi wàá làwọn kan péjọ Mẹ́kà àbí Madina àbí ní Malaysia àbí ní Cambodia àbí ní Nàìjíríà káfà fẹsẹ̀ àkùrá àkùrá ìwọ lẹ mẹsùn sẹni wó. Allah inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwa la sọ àwa la sọ bẹ́ẹ̀ làkùrá ni wà torí ẹ̀ tó ti gbàgbọ́ pé ìwé òkun kan wà ìlànà kan wà tọ́jà ju ta nabi muhammed sallallahu alaihi wasallam lọ ọ̀dà tó pé yẹn ti ba ìsìláàmù rẹ̀ jẹ́ o. ẹlẹ́kàn tí ẹ̀ ń bá ń kórìíra nǹkan kan nínú dáná lè mú wa ó dà tó ti pé yín náà ń hù níwà. nínú dáná lè mú wa sallallahu alaihi wasallam náà àwọn obìnrin wa tọ́jà jáde káfọ́ wọn máa wọlé. Umm Salama radiyallahu anha oníṣàkóso ní ọba máa wọlé wọ anábì sallallahu alaihi wasallam báwo ni kéyìí tó máa wọlé òtó anábì ní ìgbọ̀nwọ́ ìgbọ̀nwọ́ ọmọ sálámà nítorí ọba tó gbọ̀n àwọn kọ anábì ní kọjá àtẹlẹwọ́ tọmátò àtẹlẹwọ́ látọ̀ máa dín látàpà kọjá àtẹlẹwọ́ obìnrin ọwọ́ àbọ̀ asọ̀tún ẹ̀ náà máa wá wọlé àwọn kan wá rí oh, wọn pé ó civilized asọ̀rọ̀ ń wọlé wọ gánú jẹ̀ǹdà ọ̀rẹ́ ti ni mo wọlé wọn náà bá ní ẹ̀ eh, àní ìgbọ́dọ̀ wúwo ìkan mú un bá lé sábà wí nìkan wọ́n sọ wá lẹ́nu abẹ́rẹ́ rẹ̀ oní eh, ẹ̀sìn ṣe o ànábì sọ̀rọ̀ wá àdùsẹ́lẹ̀ ló mú wá o àmọ́ ń ṣe ó sì kó ìra rẹ̀ eléyìí ba ìsìlámù rẹ̀ jù. Allahu Akbar ó léwu njẹ́ ò ń ṣe nínú Islam tọgbẹ́pọ́ tọgbọ́ pé ẹ̀kọ́ ẹ̀sìn Islam náà ṣe tìfẹ́tìfẹ́ tìjọ́nú tìjọ́nú àwọn ọmọ yìí anabi sallallahu alaihi wasallam ọlọ́tọ̀ wa kọ́ ma lójúgun yọba tayọ ojúgun kò gbọdọ̀ tayọ kókósẹ̀ ojúgun tàbí kókósẹ̀ ẹ wá lọ sí àpéjọ kan tí gbogbo àwọn ọkùnrin ti fi kòtò ti fi sòkòtò sọlẹ̀ tọ́sẹ̀ ní sòkòtò sọlẹ̀ yẹ wá ma ní kókó sẹ̀ àbí tí ẹ ma lójúgun gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí ní wọ̀ wọn akọ ẹnu wọ̀ wọn bá ẹ má dara yín láàmú ẹni gán lára ní ìmọ̀ bí ọ̀rọ̀ yẹn gán ti ṣe wáyé ẹni gán máa ń wò pé ó sọ̀yà ti di lẹ́jà. torí nǹkan tó wíyàn ó ti yọ kó ní Islam torí kí wọ́n wò pé nǹkan kan ní dáná ní sọlọ́lá àdìsẹ́là mú wa kókó ìra rẹ̀ wọ́n fẹ́ kó ṣe pé wọ́n náà lò aburú gbẹ̀ndẹ̀. ìjà sí ìtara jama ó túmọ̀ sí pé gbogbo tí ẹ bá gbọ́ para Islam ẹ yọnu sí ẹ mẹ́jẹ̀ kí ìkórira kankan kọ́ wọ́n náà ní nípa rẹ̀ dípò dípò pé wàá sọ jáde torí pé ńgbà táwa ti gba Islam. أبدا إسلام تقاك السلم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عزيز مبين أبدا إسلام تقاك السلم ادخلوا قولي رانك كا إنهم كتسلام واحد ìkún ìran kankan ní ojú islam wa nígbà tó ti pa wà náà ń ṣe à ń tẹ̀lé à ń lo yọ̀wọ̀ wá kó ní ìta. ẹlẹ́kẹ̀fà ẹnikẹ́ni tó bá ń sin kankan nínú ẹ̀sìn tó lè wá fún lánàbí Muhammad sallallahu alaihi wa sallam tí máa fi ń ṣe yẹ̀yẹ́ tàbí ẹ̀sán kan tó lè wá lọ́wọ́ fún yàn lórí téèyàn bá sin kankan àbí yà kan tó wọ́n fi jẹ̀yàn lórí téèyàn bá sin kankan ẹnikẹ́ni tó bá sin kankan nù rẹ̀ sí yẹ̀yẹ́ kàfàrọ̀. ọ̀nà kò ní ìgbà ẹ̀dá kí ni a máa fi ṣe yẹ̀yẹ́ níta gbàgbọ́ ni níta àwọn òkúkọ̀ jámọ̀ kankan la máa fi ṣe báwo ni Islam tẹ̀mí fẹ́ tàtàrà rẹ̀ wà lẹ́jẹ̀nù Islam fẹ́ pé iná ní gbogbo gbèsè ayé mi dálé lójú mùsùlùmí máa fi nǹkan kánú rẹ̀ ṣe ọgbọdọ ọgbọdọ fi nǹkan nínú Islam ṣe nínú àṣà àtìṣe yorùbá wọ́n ti lè ṣubú sínú eléyìí púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà àmì islam fẹ́ pé yorùbá máa fi ṣe yẹ̀yẹ́ a ẹ̀yẹ ká lọ bẹ̀rù náà yà á yọ ẹlẹ́dí iná hàn kókó àǹfọ̀sọ̀kọ̀ wà á lè ẹ̀lí ìkùnàrọ̀ wà kó yọ ẹlẹ́sì wà lẹ́jà àlẹ́ yìí hàn mẹlẹ́ ìkẹtẹ́ ìlà ọ̀hún ṣùgbọ́n láyé àfọ̀nà wà hàn náà àmọ̀ràn ọ̀hún. wọ́n ẹ̀ fàálù nàmá yóò màrò. ẹ wá ìsọfúnni ara yín àtàwọn ìyàwó àtọmọ yín níbi àtiwá náà. ǹjẹ́ ó fi kó iná yìí? iná làwọn èèyàn àti àwọn àpáta àwọn mọ̀lẹ́sà bẹ́ǹdì iná yìí tí wọ́n nípa tí wọ́n ní agbára. àwọn mọ̀lẹ́sà yóò ṣe ọwọ́ lórí àtẹ̀tọ́ bá ti pa wọn nítorí wọn ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe nínú pọ́ùn wà sọ fúnra wa níbi àtiwọ́ná a gbọ́dọ̀ fi nǹkan kan ní Islam ṣe yẹ̀yẹ́ ọgbọ́ọ́lá ọgbọ́ọ́lá ọtí ọlọ́run ọtí ọlọ́run ọgbọ́rí ọgbọ́rí ọgbọ́dọ̀ fi nǹkan kan nínú Islam ṣe yẹ̀yẹ́ tí ẹ bá ti dán wò èèyàn bà Islam ara rẹ̀ jẹ́ ni ṣé bá tara ìṣesí àwọn èèyàn wa wò ó rí i pé nǹkan bí ń ṣe ẹ̀ ní Islam pọ̀ gan-an wọ́n lè máa bú obìnrin pé dàbò lẹ́yìn èdè ní yẹ̀yẹ́ ni yẹ̀yẹ́ ni wọ́n lè sọ pé ṣòkòtò àbúrò rẹ̀ lókùtù tó ń wọ̀ kí ni tuma rẹ̀ yẹ̀yẹ́ ni bákan náà wọ́n lè pé ìrùngbọ́n rẹ̀ bíi tòbúkọ́ kí ni tuma rẹ̀ yẹ̀yẹ́ ni wọ́n láwọn tó kura ní kúrú ni wọ́n máa ṣe àgbọ̀n tí wọ́n wí oníṣẹ́ṣe ìṣe alukurani lójoojúmọ́ ní yẹ̀yẹ́ yẹn kódà kó ṣe pé mùsùlùmí wọn kò sí gba ìsìlámù rẹ jẹ. bákan náà ẹni àwọn fúkọ̀ ha wà yìí ọtọkọtọ ọtọkọtọ ọtọkọtọ ẹni wọn kò yí yẹ̀yẹ́ yẹn yẹ̀yẹ́ yẹn tó kò ní ma ọmọ kankan ìdí nu tó ń fẹsẹ̀ ti ṣe yẹ̀yẹ́ yẹn ìjà kíyè sára ìjà kíyè sára yorùbá fẹ́ràn yẹyẹ pàápàá jùlọ àwọn ẹni tó tún ògùn lára wọn máa sábà fi islam ṣe yẹyẹ gan àjàjà àwọn tó máa ń sọ̀rọ̀ bí àwọn tó ń ṣiṣẹ́ rédíò bí àwọn tó máa ń darí ìjókòó àwọn èèyàn lóde gbogbo àwọn mc ẹni tí ọ̀pọ̀lọpọ̀ ní wọn wọ́n fẹ́ràn fọmọ àti islam ti yẹ̀yẹ́ wọ́n fẹ́ràn fọmọ àti islam fọmọ àti ti yẹ̀yẹ́ ọba ni lọ́kàn jẹ́ ẹni tó bá dán o islam rẹ̀ bàjẹ́ islam kọjá bẹ́ẹ̀ tẹ́gun bá dán o yóò déèyàn yóò déèyàn egun kínni níwájú islam egun kínni níwájú islam torí di eléyìí nínú nǹkan tí máa ba ìsìláàmù jẹ́nu ọ̀kan náà múnásìkì ó fa àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam ṣe yẹ̀yẹ́ wọ́n ń togún bọ̀ wọ́n ní àríro wọn rí àwọn ẹni tó ń pera wọn ní olùmọ̀ nínú wa yìí àwọn tó máa kúránì kínú àwọn sàhábì àwọn abikùnmí ńlá tí ọmọdé ń jẹ lọ àwọn ọ̀lẹ́ subahánàlá àwọn sàhábà ní ṣe ṣe yẹ̀yẹ́ báyìí ẹnìkan dojú kọ olókùrọ yan mọnàfíkì sì yan nítorí ẹ máa ń sọ fánàbí sallallahu alaihi wasallam àwọn sàhábà àwọn ìkọrọ sílẹ̀ sọ̀rọ̀ nítorí tí wọn sọ ni wọn máa ń sọ òpùrọ́ yan lójú rẹ̀ mọnàfíkì sì yan sọ máa ń sọ fánàbí sallallahu alaihi wasallam lóòótọ́ ó sì gbéra. ọdọdọ anadọ Muhammad sallallahu alaihi wasallam báyìí lọkùnrin yìí sọ nípa àwọn sàhábà anadọ ní kó o tó gbé alukur'an ti tẹ àkùrẹ alukur'an ti sọ kalẹ̀ kí ló alukur'an yìí kó ní àdùnnì náà wà á yá síbi wàhùn tó lè yí kó ní tẹ̀sítẹ̀ ìdìbò láti àjẹbẹ̀rù pàtàkì fọ́nùkùn bá rẹ̀ yìí náà ẹ sọ fún wa pé ṣé Allah àti àwọn ááyà rẹ̀. àti ìránṣẹ́ ìyàyà ṣe ń ṣe yẹ̀yẹ́ ẹ má wulẹ̀ wá wàrú kan o ẹ ti fi pèsè rí lẹ́yìn ìgbà tẹ gbàgbọ́ torí di eléyìí nínú tí máa yí ọ̀nà fún ní Islam ẹni tí èèyàn máa fi ẹ̀sìn Islam tí èèyàn máa fi ṣe yẹ̀yẹ́ ẹlẹ́kẹ̀kẹ́ tọ́jọ́ tó bẹ láti oṣù tí wọ́n ti sẹ́ni lágbo kó tó bá ẹlẹ́kẹ̀kẹ́ onáìka máa pidán ká máa ṣàtàkì káyà pààrọ̀ ká máa ti sáwo eléyìí ìjà nínú nǹkan tí máa ń ba Islam jẹ́ gbogbo àwọn aláwo wọ́n ti ẹ̀pẹ́ra rẹ̀ mùsùlùmí rárá gbogbo àwọn aláṣà wọ́n pera rẹ̀ mùsùlùmí rárá gbogbo àwọn ìyàwó wọ́n pera rẹ̀ mùsùlùmí rárá nítorí pé tẹ́lẹ̀ náà bí wọ́n máa sọ pé olùkọ́ jẹ́ ti olúwa nìkan èèyàn náà nìyí ìyẹn ti di kèfèrí àti wọn sọ pé wọn náà máa ń tọpa ó ti di kèfèrí bẹ́ẹ̀ ni ẹni tí ń ṣiṣẹ́ awo iṣẹ́ awo kì í jẹ́ iṣẹ́ awo àti pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn àjànú ẹni tí àwọn Yorùbá náà sọ pé àwọn ń bẹ àwọn ọmọ ìlọ́wẹ̀ àwọn àjànú tí máa gbénu akẹ́kọ̀ọ́ àwọn ń tọrọ lọ́dọ̀ wọn torí pé iṣẹ́ oògùn àtàtì awo kìí dójú ẹ̀ kìí dènà ìyá dídí àti pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ẹ̀dá àwọn iṣẹ́ ìrànyàn lọ́wọ́ àti kò sí kékeré sí àwùwà. bọ́ọ̀lù lè jẹ́ lè máa mú látàrí pọ̀ jẹ́ oní àṣàkí kọjá ike ìdálùjọ náà tọrọ lọ́dọ̀ rẹ̀ kó o lè bá a mọ bọ́ọ̀ jíṣẹ́ oní ẹni pé ọmọ ti sọ̀lẹ́ pẹ̀lú gbẹ̀ndì ọmọ ti sọ̀lẹ́ pẹ̀lú gbẹ̀ǹdì ọ̀gbọ́dọ̀ sábà tó bá ti àgbẹ̀ oṣù tí wọ́n jẹ́ ìmáàmù alákòóbá tí ì sálámà torí di eléyìí gbogbo àwọn alásàkí ayé ẹni tí bá ń tún ṣiṣẹ́ rẹ̀ ṣiṣẹ́ awo ṣiṣẹ́ ìyàwó wọn ní sẹ́kù nínú Islam nítorí pé ńgbà tí wọ́n sọ pé ọmọ ń tọ́pamọ́ àwọn àti sọ pé kọ̀ọ̀tẹ́ńtọ́ ọmọ ń tọ́pamọ́ àti ọ̀wọ́ ajẹ́pọ̀n ti ń bá ọlọ́run gbàgbàgbà kí ló ní tiwọn náà nìkan eléyìí ti sọ ọdẹ ní tó ti kúrò nínú alìsílà nítorí di eléyìí o lè máa ṣiṣẹ́ o sì sẹ́kù ní islam ìwọ́n sọ pé lè má mú yín yẹ bẹ́ẹ̀ wò ọmọ dáhùn èèyàn lóhùn bẹ́ẹ̀ fẹ́ máa tò lẹ́yìn ẹ̀ ẹ̀yin ti máa dáhùn mi bẹ́ẹ̀ tò lẹ́yìn abẹ́ mi tò lẹ́yìn ẹ̀ ẹ̀gbọ̀dọ̀ tó bá wá bínú kó fi bí kó fi bí nítorí bá fẹ́ kọ́ kẹ́yìn ọgbọ́dọ̀ ṣe lè má mùsùlùmí ma nítorí pé ẹni tí kìí ṣe mùsùlùmí kò gbọ́dọ̀ ṣe ìmáàmù fún àwọn mùsùlùmí olúwa nìkan lọ́mọ ń tọ́pa ẹni fún òṣìṣẹ́ máa ń tọ́pa mọ́ ó lè bá yé wa ẹjẹ́ kí n mẹ́nu bá wọn yókù ní kíákíá kí èèyàn máa ran àwọn ọ̀sẹ̀ bọ́ lọ́wọ́ lórí àwọn mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tí bá ń tíran kẹ̀kẹ́ rí lọ ọ̀sẹ̀ bọ́ lọ́wọ́ lórí mùsùlùmí eléyìí gba ìsìlámù rẹ jẹ irú ẹyẹ lẹyẹ wọ́tọ̀ ìwọ kì í ṣe ọ̀ṣẹ́bọ kí tó fi jọ́pọ̀ ṣẹbọ lọ́rùn àlọ́wọ́ ìwọ kì í ṣe kékeré kí tó yẹ pé kékeré lọ́rùn àlọ́wọ́ eléyìí ọba ìsìláàmù rẹ jẹ. bákan nínú nǹkan tó tún ba ìsìláàmù ẹni jẹ òun pé ká máa rò pé àyè wà ìgbàláyé wà fáwọn èèyàn kan láti jẹ pé wọn sọ pé àwọn onítẹ̀lẹ́tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam tẹlomi làwọn máa tẹ̀lé àwọn náà sì wà lùjánà lẹ́yìn tó ló wá sí ránàbì sọlọ́lá àdìsẹ́lẹ̀ tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ di kẹ̀kẹ́. Tẹ́lẹ̀ là ń sọ pé ta ló ní bàbá yìí? Anabi wa Muhammad sọlọ́lá àwọn àlejò àdìsẹ́lẹ̀ olóní ìgbàdúgbò gbẹ̀ndàlùkìyàm. Gbogbo ẹnikẹ́ni tó bá wá sí ìtẹ́mì tẹ́yàtọ̀ sí ìtẹ̀lẹ́tà anabi sọlọ́lá àdìsẹ́lẹ̀ tẹ́yàtọ̀ sí ìtẹ̀ Islam kẹfẹ́rí ni wọ́n. Gbogbo ẹnikẹ́ni láti gbọ́dọ̀ ẹni tí o bá tẹ̀lé tiẹ̀ tí o ṣe gbà tí o tẹ̀lé tí anabi Muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ tẹ̀sẹ̀ yìí ẹ̀sọ́ fún àwọn kan wọ́n lè máa tẹ̀lé tí anabi Musa mi àbí wọ́n lè máa tẹ̀lé tí anabi Isa mi àbí wọ́n lè máa tẹ̀lé tí anabi Sulemana mi ẹni tó bá gbàgbọ́ bẹ̀ tẹ̀sẹ̀ yìí lọ́nà ayé òsì sẹ́nikẹ́ni láti tẹ̀lé tí alomi àyàfi tí anabi wa Muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ eléyìí iná yìí ìtẹ́lẹ̀kẹta. ẹnì pé anábìrin sá ń padà bọ̀ alayhi salam gẹ́gẹ́ ìgbàgbọ́ àwọn mùsùlùmí gẹ́gẹ́ àdéhùn tó pọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam ti ṣe tọ́ka jù. tẹ́wọ́n wá ní báwo ni ó ti ṣe jẹ́ tí wọ́n bẹ̀ tẹ́lẹ̀ àrùn àbí mọ̀tòbó wà á sẹ́ni tó mọ̀ tẹ̀lé tà anabi Isa wà tabi'an la matbu'a ẹnjọ́ máa tẹ̀lé tí anabi Muhammad tí èsì ẹni táwọn èèyàn máa tẹ̀lé tí ẹ lọ́tọ̀ ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí ó tẹ̀lẹ̀ fún sakara rẹ̀ mọ̀ tẹ́lẹ̀ bí Isa bá ti sọ̀kalẹ̀ kí ẹ bá nàbí sallallahu alaihi wasallam ti sọ fún wa ó ní ó sọ̀kalẹ̀ níbi manara funfun eléyìí ti ń bẹ lára mọ́ṣáláṣí Damascus yóò sọ̀kalẹ̀ ń bẹ̀rù lẹ́ni tó gbé ọwọ́ lé èjìká màláìkà méjì yọ wọ ọnu mọ́sálásí yọ gbà fún àwọn mùsùlùmí wọ́n ń ṣe pamọ́ fún wọn fẹ́ẹ́ ṣe sọ̀láṣí làákù. Mahdi tòdodo ti ń bọ̀ nígbẹ̀yìn ayé òun náà ti dé ń gbà òun ló ti fẹ́ ṣe lè má mú fáwọn yìí. tí Mahdi bá ti rí òun ti dààmú kíkà nàbí Ìsá ni òun wàá sọ kíkà nàbí ìtọ́ síwájú kó síwájú sọ̀láṣí fún wa lọ́ngbọ́n ò sọ láti là nẹ́bí ìta ṣe o ó ṣe pé nǹkan ńlá pọ̀ o àbí wọ́n lu dùúró nẹ́bí ìta àlejò sẹ́lẹ̀ ṣé mo tún gbà kan bí náà kí ló sọ wà ó sọ ní lọ́sọ̀rẹ́rì lọ́sẹ̀gẹ́rì máa dún tún àyà ọlọ́run pa láti kí n máa ṣe sọ̀rẹ́ kí n máa yọ zakat lópin ìgbà tí mo bá wà láàyè tọ́ àlejò yìí sọ̀tẹ̀ darapọ̀ mọ́ wọn níbi sọ̀rẹ́ ànábì yìí sọ̀rọ̀ àsọ̀ pé rárá a ò lè ṣe lè má mọ̀ fún yín ẹ̀yin ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam àti kátó lẹ́yìn yìí torí rẹ̀ ànábì yìí sáré ìsẹ̀rẹ̀ yóò wà tábí ayé láàmẹ̀tìbò à ẹni tí ó tẹ̀lé tà ànábì wa Muhammad kì í sẹ́ni tí ó mọ̀ tẹ̀lé tiẹ̀ lọ́tọ̀ torí rẹ̀ kò sígbà láyè fẹ́nikẹ́ni láti jẹ́ pé ń pẹ̀lẹ́ lómìn yàtọ̀ sanabi muhammed sallallahu alaihi wasallam láti dọ́tà nàbì ti bì ránṣẹ́ olùtú alọ́jú amadu tìjànì wa abdulkadir jailani ahmed rifai ẹ̀ mọ̀sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ kan anabi sallallahu alaihi wasallam ẹ̀ mọ̀ kékeré káwé ọwọ́ á rí ewé ìwé kan lọ́wọ́ Umar anabi sallallahu alaihi wasallam àti ewé ilé ó ní abala kanu nínú àtẹwúrátà pẹ̀lú afifá nàbì musa alayhi salam léèṣẹ́ ti yí padà náà torí pé kò wá bó ṣe wà ẹ̀yin bí anabi bá yí padà anabi ni ẹsẹ̀ ti wé mi ti pààrọ̀ alukur'an tí n sì fi kúrò láàrin wàlláhi law kana musa ibn imran ayé máa wọ̀sẹ̀ àhùn ilẹ̀ tìbáyì mo fi ọlọ́ọ̀ búra sanabi musa ọmọ imran tí bá ń bẹ láyé kò ní ráyé gbé àfikọ́ tẹ̀lé tèmi ẹ dákun sí ló tún kù àwọn awùsàn wá pé àwọn bàbá kan wà wọ́n lè má tẹ̀lé tànàbì wọ́n wà ìjánà táwọn ní bàbá òkò táwọn olórí bú bàbá ẹlẹ́sẹ̀ wa náà ni kéèyàn kọ́yìn fẹ́sìn kọ́mọ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kó o sì má fi ṣe wà ó kí n máa ba ìsìlámù èèyàn jẹ́ ọ̀sẹ̀sìn fún ọkọ̀yìn sí ọ̀tà kìkì pàpọ̀ sí gbogbo tí wọ́n ti pè lẹ́sìn Islam ọmọ ọkọ̀yìn sí ẹ̀rọ ọmọ ọmọ ọmọ ẹgbẹ́ tí wọ́n bí kò sí wàhálà. aláìlérò yóò sì gbéwò èrò ìṣòwájú daily time daily time àti Islam èwo lọ́jọ́ra àhà tí wọ́n yọ ọ́ sọ̀rọ̀ ẹ̀ka ló di akọ́lẹ́dọ̀ ìṣẹ̀gbọ́ wọn bá wa sọ̀rọ̀ ọ̀la ní ìṣẹ̀gbọ́ òsì wàhálà. Allahu akbar Allahu ẹtì wíńdò ẹtì wíńdò. Àdá wíńdò wọlé lẹ́yìn gbọ́ pé wọ́n pe sọ̀lá bàbá àdáni. Akramakumullah àbúté sáyé rẹ̀ ni. Ọkọ ìfẹ́sì. Ọ̀kẹ́ kan parí. Dèpòdépò kó yóò fi ṣe wà o. Láàmú rẹ̀ ọba jù. Ilé ìtumọ̀ tuntun. Àwọn ọmọ wa táyà ìtàn fẹ́sẹ̀ kakọjú mẹsìn tẹ mẹsìn ní kókó tẹ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tẹ fi ń ṣèwà o pé ká máa bínú sí wọn ni àbí ká máa dùnnú ká máa dùnnú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wà tó yẹ pé o ti bàbá àlùbáríkà o àwọn bàbá àdánù nìyẹn o ọmọ tó bá rí tó mójú tẹ̀sí ọmọ tó bá rí pé ó ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ òtítọ́ rẹ̀ ti sùkúù rẹ̀ lẹ̀ o ọmọ kórìíra rẹ̀ o wọ́n máa ọyàn rẹ̀ péré lọ́jọ́kọ́jọ́ nù wọ́n mọ̀ fáwọn kábàámà fáwọn bí ilé eléyìí lọ́mọ àwọn bàbá dánú làwọn eléyìí ìwé àwọn bàbá tí ẹ̀sìn wọn máa bàjẹ́ ni irú wọn fẹ́rẹ́ kí ni wọ́n fẹ́ kọ́ parí kí ni ọba máa lò kọ́ fẹ́rẹ́ ọkọ nìjẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ kò sì máa fi ṣe wà o ìsìlámù lọ bàjẹ́. bàbá kan ń ṣèlérí àbí wọ́n ń bá a ṣèbéèrè ipò ní ọmọ kan nínú àwọn ọmọ tó ń bi ọmọ yìí fẹ́ràn ẹ̀sìn ó nìkan ní máa jáde fún lọ sí sọlẹ́ à àwọn ọmọ yòókù yìí lọ sí sọlẹ́ à tó bá ti jáde tó bá rùn lọ sí sọlẹ́ à ó ti lè pẹ́ kó tó wọlé ńgbà mi kí ló dé òun dúró kọ́ kéwú bàbá wa ń kórìíra gbogbo nǹkan ìwà àgbàkọ̀ jáde nítorí kórìíra bàbá yẹn ò ti sí school. ọmọ wọn ń dàgbà wọn ń dàgbà wọn ń dàgbà nígbàgbẹ́ ọmọdé afira rẹ̀ sípò ó sì lọ kọ́ tí ò ń yanjú sí náà fún orí ara ká gbogbo ọmọ òun kò sọmọ tí ń sànù àfọmọ yìí ọmọ táwọn dínà ọmọ táwọn ọmọ táwọn ó nìkan ní sànù wọ́n máa ń ṣẹlẹ̀ sí gbogbo ìgbà táwọn bá ti rí ọmọ àyà wọn là káà ẹ̀rọ ọmọ bá wọn ọkàn wọn mọ bàjẹ́ torí aburú táwọn ti fèsì kí làwọn lè ṣe tí ìbẹ̀rù àti ìbànújẹ́ yóò fi kú ọ̀bẹ ẹ̀kọ́ ńlá ni fáwọn òbí kìí ṣe bàbá nìkan àwọn bàbá ti ń ṣe bẹ́ẹ̀ àtàwọn ìyá ti ń ṣe bẹ́ẹ̀ pọ̀ wọ́n kórìíra kọ́mọ wọn jẹ́ lẹ́sìn wọ́n dààmú kọ́mọ wọn jẹ́ lẹ́sìn bí kọ́ mọ àwọn kọ́ máa gbé sókòtò tí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tí pátá rẹ̀ ọmọ hàn kọ́ máa wẹ̀wù burúkú the bad guy the crazy guy yes ni wọ́n máa dùn pé ọ̀ ah, bí àtúbò ti dé ni bí wọ́n á bọ̀ pé ọ̀pin ah, mẹ́ta ni ọmọ ọbú tó lọ pin mẹ́ta àmì ìtàn ẹni tí ń ṣe bí ẹlẹ́sìn tó ń gbìyànjú láti dọ́mọ dáadáa wọ́n máa kórìíra rẹ̀ torí pé ìgbàgbọ́ burúkú táwọn òyìnbó kó sí wa lọ́pọ̀lọpọ̀ di agbádùn àwọn máa ń lérò pé tí ọmọ bá ṣe lẹ́sìn sí ìní tó bá kàwé ni ò ní rí fẹ́ ìní tí máa ń kàwé ìwé ò ní yé ẹni máa rò pé tó bá mọ tí ó gan kò ní mà ó kí ló ń sọ ní ìwé lẹ́gbẹ̀ẹ́ tí àwa pè yín ní jàmbá rẹ lónìí ẹni tó bá tó kọ jáde níta bá kọ́ nù òwe lẹ́gbẹ̀ẹ́ tí ọ wá sọ fún wa tí ọ ìwé ńlá yìí ọmọ kan tó kọ ọ́ hàn kúránì kí ló ń kọ́ nù òwe oní ọmọ jẹ́ the best student of that university. Then, mo challenge yín ọmọ yín tó bá hàn kúránì any faculty tó bá wà oní ọjọ́ the best of all even ní gbogbo university ẹ mọ wàhálà kan fi hàn kúránì wàláhi sọlá ìṣe ṣeré ọmọ tó bá hàn kúránì tó bá dojú kọ ìwé yóò sì ìwé mà yóò mọ ọjà mímà ẹ̀yin wá kó ìrakọ́ ọmọ yẹn lẹ́sìn ẹ̀kọ́ ìrora kọ́mọ yẹn ọkọ kí ó èyí sì kan lẹ̀ àti kó di kàmú nígbà tí a bá ti lẹ kó ìrora ọlọ ọdọ àti pẹ́ tán àṣẹ fà gbẹgbẹ bá ti pẹ́ sí islam ò pé yín ọdọ àti pẹ́ sí kúkúrú yọ ọgbà yín làm olùwàkọ́mọba islam ti wá jẹ́ abdullah azawajal islam wa ilé ìta wà lórí rẹ̀ lónìí olùwàkọ́jọ́kọ́ bá wa kalẹ̀ olùwàkọ́jọ́kọ́ bá wa sàárè wa gbígbẹ̀ǹde tó ní wọ́n gbé wa ǹdẹ́ ní ọ̀gbìn làkúyà àbí àwọn àkọ́gbé wa ǹdẹ́ ní gbẹ̀ǹde àwọn mùsùlùmí olú ẹlẹ́dàá wa ilé tó ti pèsè kalẹ̀ dé àwọn mùsùlùmí ti sàlẹ̀ jẹ́nà olùwàkọ́dá kọ́kọ́ má ti lé wọ̀ wa atọ́kùnrin àtọ́bìnrin wa ọmọ àlùjẹ́nà ní pẹ̀lú oṣù wa àwa bẹ Allah fáwọn òkú mùsùlùmí lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé láti jẹ́ kí àwọn mùsùlùmí ti ń bẹ tọ́jọ́ yìí kí Allah lábẹ́ àbúradà ẹ̀sìn Islam wọ́n ti tẹ̀lé Muhammad sallallahu alaihi wa sallam wọn fi kankan kojú ọ̀nà ànábì sílẹ̀ olùwàkọ́ba kẹ́ wọn kọ́ba kẹ́ wọn olùwàkọ́ba tó fi ń sinmi fún wa olùwàkọ́ba tó wọn lọ́mọ àlùjẹ́nà ẹni tí ń bẹ́ẹ̀ ní ìgbádùn nínú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí olùwàkọ́ba àtàlékún kẹ́kọ̀ọ́ olùwàkọ́ba àtàlékùn ìgbádùn ọ̀n tí ń bẹ ní ìdààmú àti ìṣòro ní ìsìn nínú wa olùwàkọ́ba mú kúrò fún wa gbogbo gbàdá àwọn bá láyé olùwàkọ́jẹ ká máa bẹ lórí al-Islam gbogbo gbàdá wọn bá ń bẹ wa wọ́n bẹ̀ ní wa lórí al-Iman àlékún ìlọsíwájú ìdàgbàsókè olùwàkọ́bá gbé wọ̀lú ọ̀tà ìpín tàwọn mùsùlùmí nínú ìlọsíwájú àti ìdàgbàsókè jẹ́ kọ́kọ́ olú ẹlẹ́dàá akọ́sàmì gbogbo aníkọ̀kọ̀ àti ní gbangba tó bá hàn án sọ́wọ́ ọmọ ọ̀dẹ̀ hàmdè ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ pẹ̀lú kọ́ tó.